啊，遍野烽火，路过。人。 prepared to perform controversial miracle in his life or life. I want you to serve hallelujah because all over the world they are watching us. So let the people in America, in Britain, and uh, you are in America, Britain, all over the world, and join us if you want miracle, sign and wonder we are here. So you shout 21 hallelujah where you are. Come on, shout 21 hallelujah. Hallelujah. hallelujah. Mo fẹ́ kí wọn káàbọ̀ ní pàtàkì. Every one of you to the presence of living God and those who are watching us all over the world, I want to welcome you to this uh, divine platform and to this uh, grand uh, miracle grand. Mo fẹ́ kí gbogbo wa káàbọ̀ àti àwọn tó wà lórí ìkànnì tí wọ́n ń wò wá. Mo kí yín káàbọ̀ sínú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ti àṣálẹ́ yìí. I want to congratulate you because you are alive, you are here. Mo fẹ́ kí kú oríire torí pé ẹ wà láàyè, ẹ sì wà níbí. I want you to sing this song before I sit down. Mo fẹ́ kí ẹ kọ́ orin yìí kí n tó lọ jókòó. Ibà ṣe pọ́ọ̀lù. Ìjìnlẹ̀ wa. Ọ̀rọ̀ yẹn. How many shouting hallelujah to you hear the sound of God? Shout hallelujah! àwọn bàgá pé ọdún eléyìí ó tún ṣe kí ni o ó tún ṣojú ẹ̀mí mi orin tó lẹ́ẹ̀kì yẹn gangan ó yá bẹ̀rẹ̀ sí ní máa kọ́ná ìṣẹ́jú ààbọ̀ péréte ni bẹ̀rẹ̀ sí ní kọ́ ìwòye ọdún tó kọjá nìyí inú ilé la ti ṣe ọlọ́run tí ó jẹ́ kí kọ́fíìdì ògbé mi àti ẹ̀yin lọ pariwo ayọ̀ sí ọba àwọn bá pariwo wípé ó ṣe àtẹ̀mí àtọmọ àtọkọ àwàláyé àwàláyé. kò yọ sọnù olúwa ṣeun thank you jesus a ò fi. àríwó ayọ̀ ìwà ọ̀sẹ̀ ọ̀tá bọ̀. ẹ jẹ́ àdìdè dúró mo fẹ́ ká ṣéèkì bọ́dì wa. orí dé. Child of. Oya kí If you know God. I want to see how that person will shout the hallelujah. That hallelujah will be powerful. Tell your neighbor that. Please don't shout. If it is well with me, I will give you out of it. If I go to London, I take you with me. When I have my breakthrough, come and borrow money from me. Say, I want to have. I want to be great. I want to leave sickness. I want to leave problems. I want to leave tribulations. Everyone that can shout this hallelujah. Yes, hallelujah. It will be the chicken of the One, two, three. Hallelujah. Hallelujah. gbogbo ẹ kú all the elders greetings. má jẹ́ ọba jẹ́ ṣé o. all the well wishers. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. ọmọ òjì ẹ̀ wálé. the sun did not come home. ilé lọ́mọ wà. òkúrò lé the sun did not leave home. amen. àmín. lẹ́nu bí ọ̀sẹ̀ bíi mẹ́rin sẹ́yìn. about four weeks ago. sí márùn-ún. about four to five weeks ago. mo wà nínú ilé mi. I was in my house. ní abali and I was gone. Àwọn ọmọ wa bá mi wọ́n ní. The children came. Bàbá rẹ ti dé. Your daddy has come. Bàbá rẹ oṣù. I said which of them? Is it the one that died in seventy nine or seventy seven? Wọ́n ní bàbá rẹ Abíára. He said your daddy Abíára has come. Oní ẹ̀. Oh stop choking now. Oní ẹ̀ uh-uh. èmi náà wá dàbí ara ẹ̀ kí ni ọmọbìnrin yẹn tó sọ pé Pọ́ọ̀lù tẹ ẹ̀ kí ni Pétérù Pétérù ti dé tó ní ẹ̀ o sí èrè ni. Oní yín dàtọ̀ ẹ̀ lọ́la ni. You are dreaming bàbá mi ni èmi ni òun ti dé òun náà kọ́. I have come. amen. àmín. bí a ṣe wọlé tì mí nìyẹn. that was how he came in to me. so mi ò fìgbà kan. so I have not for once. kúrò lé. left home. bàbá ò fìgbà kan fi mí sílẹ̀. father my father has not for once left me. thank you daddy. àgbà máa dalẹ̀ gbọ̀n wo bronze. Ẹ̀rí eléyìí alẹ́ pọ̀. You will see this till the end. Ah, mo lẹ́rìí dalẹ́ pọ̀. You will see beyond this. Bẹ́ẹ̀ bá ń lo one twenty ara máa lé sí. If you spend one twenty you will strong. Àwọn ìgbàgbọ́ bẹ́ẹ̀ hallelujah kẹ́kẹ́ gbọ́dọ̀ dáná lọ́wọ́. Àgbẹ̀dàgbà bíi. tí dára o. It shall be well. Yóò ṣe ṣe o. It shall be well. Àjọ̀dún ayérayé àní miss o. The eternal celebration we will not miss. you for everything for supporter. Ẹ ṣe bẹ́ẹ̀ wà lẹ́yìn àtọ̀hún gbogbo. You see yourself aya and aya. Ẹ máa ríra yín lókè lókè ni. Àmín. Ẹ kú lẹ́sà. Greetings. Hey. Ẹ ṣé o. Thank you. Ṣé ẹ rí pé bá mi ti yí lẹ̀? You can see that my father rolled on the floor. Èmi ò mọ èmi ò mọ orin kan. I don't know how to sing mo jẹ ti ni wọn máa bá gbàdúrà. I've told them to pray for me. kì í mọ̀ pẹ́. so that I will know how to appreciate God. o ti sọ bẹ́ẹ̀. I've been saying one that. one hour twenty minutes wọ́n fún mi. one hour twenty minutes is what I have here. mo sì fẹ́ ká gba àwọn àdúrà. and I want to surrender some prayer. wo mo fi ọ̀lẹ ò lè dókè. a lazy man cannot get to the top. ọlọ́run kì í rán ọ̀lẹ níṣẹ́. God does not send lazy men on errand ó sú mi. I am tired. ọ̀rẹ́ mi. I am weak. mi fi okun. I don't want problems. sàgbé tó fẹ́ jẹ́. forget what you want to become in life. láì sí okun. without problems. kò sí okun. there is no glory. jẹ́yìn ó di mímọ̀. let that be known to you. mi ìfẹ́ kí n gbógun tì mí. I don't want them to wage war against me. ìràwọ̀ yóò nítumọ̀ ni. and glory does not stand for that. tíráwọ̀ bá nítumọ̀. if the glory is great. wọ́n máa gbógun tì mí. they will wage war. pẹ̀lú ọlọ́run. but with God. pẹ̀lú ọlọ́run. God. pẹ̀lú ọlọ́run. with God. ohun gbogbo yìí ṣiṣẹ́. with God all things are possible ẹni tí ń lé ọ ní ọ̀rẹ́ sọ fọlẹ rẹ pé ẹni tí ń lé mi ní ọ̀rẹ́. it is my enemy that will be tired. ẹni tó ń lé mi ní ọ̀rẹ́. it is my enemy that will be tired. ẹni tí ń bá mi jà ni ó ṣubú. it is the person that is fighting me that will fall amen. amen. amen. amen. ta ló fẹ́ dókè. who wants to get to the top. ọ fẹ́ dókè. you want to get to the top. ọyá fò sókè kí n wò ló ti fẹ́ dókè. ọyá ṣe báyìí ó fò sókè dáadáa fò sókè dáadáa fò sókè dáadáa bó o ṣe ń fò sókè yẹn ló fi ń dúpẹ́ o fò sókè dáadáa ju bọ́dì rẹ sọ́ta rẹ pé mo máa rí ṣe mo máa dókè mo máa dára fún mi ọyá ṣe àmì mo ṣe mo mo mo sermon kan. I heard a sermon. ta ló fẹ́ fi tiẹ̀ jọ. Who do you want to resemble? From beginning of this uh, of this bible. láti ìbẹ̀rẹ̀ bíbélì. to the revolution. títí dé ìwé ìfihàn. àwọn alágbára ló dòkè. it is a powerful word of revelation. orúkọ wọn sì tàn. their names remain. orúkọ wọn dòkè. their name was shining forever. agbára wọn kò sí. their power remain. ẹgbẹ́ gbàdúrà. let us pray. ẹgbẹ́ mú àwọn alágbára mẹ́ta péré ká fi gbàdúrà. let us pray with three powerful people. amen. hello. hi sir. ṣé joseph ni ò ní wàhálà. is it joseph that never had problems. ṣé jacob ni ò ní wàhálà. is it jacob that never had problems. ẹ jọ abraham ni ò ní wàhálà. is it abraham that never had problems. Hello. Hi, sir. David ńkọ́. Is it David? Ó It's some problems. Amen. I'm here. A We want to pray. Mi bọ́dí ẹ̀ Shake your body. Mo fẹ́ wo àwọn tó. Wo. I want to see. See wọ́n máa pé ìjọ tí mo ti kúrò níbí. you know this is the church I left. àwọn pastors sì pọ̀ díẹ̀. and there are plenty pastors here. wòlíì lọ́wọ́ abáyé. it is a prophet that came. sẹ́ni ẹ bá rí tí n dúpẹ́. If you see me not thanking God, it was when my father started growing up that started giving thanks. If daddy falls into prayer, eleven o'clock, till morning, till dawn, he did something in Abuja. He started by twelve. That is about eight o'clock. Look at it, it's eight o'clock. Baba said nobody will leave. Those that can struggle to get to the top not the people that are tired. kì í sàwọn ilé pé ti táyà wọn ò ní lè rìn mọ́. if you had been tired you would have been able to rìn. ọdún tí wọ́n ní yànjọ sí eighty fún wọn. next year was my thirtieth birthday. ẹ ń fò sókè ní ìsìn bàbá mi ń fò you are jumping up and down you will see that. ẹni tí ó gbòkè ẹnì ọkẹ ọkẹ sọ fún ọ pé ó ẹnìkan. is one person left. ta ló kù. and who is the person. ọyá máa fò sókè pé èmi lọ́kàn. èmi lọ́kàn. èmi lọ́kàn. èmi lọ́kàn èmi lọ́kàn ó bó ṣe ń fò sókè ẹni náà lèmi máa ń tú ayé ẹ lẹ ẹ ṣètò para ẹnẹmẹkú alabate ne koko tí a bá ẹgbàkú alábàṣẹ kéke mi àdàkú a ọyá máa fò sókè fẹmi lọ́kàn ọyá dúró gbẹ̀yìn èmi máa ń ṣe kíní kan o. I used to do one thing. mo ní orúkọ kan. I have one name. Tó gbé gbogbo That is above every name. Pẹ̀lú orúkọ Jésù. That is the name of Jesus. Gbogbo kókó wó rẹ̀. That every name must bow. Àti ń bẹ Those that are on the ground. Àti ń bẹ In this family. Jẹ́ kí orúkọ Jésù rẹ̀. Let the name of Jesus. Kò gbogbo àwa tá à ń bẹ o. It is not everybody here that human. Gbogbo àwa tá à ń bẹ It is not everybody here that human. Kẹ́kẹ́ ni tí bẹ́lẹ́gbẹ̀rẹ̀ ṣe. Let the person beside you shake. Ẹ ẹ̀mí mímọ́ ni ọgbàdúrà. the holy spirit say you should pray. ọfà ìdádúró tí ayé ah, mi gbà. arrow stagnancy that you receive. ọfà kí n mọ pé. arrow stagnancy. ọfà ìdádúró tí ayé mi gbà. arrow stagnancy. ọ̀ya lórúkọ Jésù jáde. in the name of Jesus come down. tọ́ba ti porúkọ Jésù lẹ́yìn tó. call the name of Jesus word. wà á ní iná ẹ̀mí mímọ́. your holy gods fire. ọ̀ya ti ọfà ayé jáde. push that arrow away. ọfà ìdádúró sójú kan. jáde lára mi. ọ̀ya ẹ̀ṣọ́ dàgbà. jáde jáde jáde. ọ̀pá ìdádúró sójú kan gbà ìmọ̀ ọgbà ìmọ̀ tí mo ti gbà lójú omi lójú ó yẹ máa jáde gẹ́tà gẹ́tà ní arrow stagnancy jáde in the name of Jesus jáde arrow stagnancy live my life. Jésù Kristi Olúwa wá The worst thing in life is this. Kí bàbá rẹ fi gbèsè lẹ̀ fún ọ. That your father left debt for you láì rí nǹkan ní ìrètí. without having any hope. wọn ò jọ kàwé. they were not allowed you were not allowed to read. ọkọ òrùka. you wanted to be educated. ṣé bàbá rẹ ní ni. but the, the father even had okun tó sì tẹ̀lé bàbá rẹ sùn tẹ̀lé wọlé. the problem following your father is also following you. say I reject it. ọ̀sọ́ bẹ́ẹ̀ dáadáa. they are saying that I reject it. ó pariwo. they will shout. okun kan dìde. there is a problem. okun wo oh. ló dìde. which problem. okun ọjọ́ ìbí dìde sí. the problem of the day ó dìde sí Dáfídì rose against David. ó dìde sí David. rose against David. wọ́n lé e lọ́nù gbó. they sent him into the wọ́n délé tí wọ́n délé bàbá ẹ̀. when they got his father's house. láti yan ọba. to choose a king. nígbà wọn fẹ́ yan ọba. when they wanted to choose a king. èèyàn méje ló wà lé. seven people were alone. ọmọ mẹ́jọ. out of the eight children. nígbà tí wọ́n parí ogun. when they finished everything. Samuel wípé. Samuel wípé wípé. Oh, ó sì ẹ̀sìn níṣu mọ́tì ẹ̀ ti kà mọ́ka ọjọ́ ti lọ. wọ́n bi Samuel léèrè. they were asking Samuel. tọ́mọ he was asking Jesse who see abuju he said they see one mo rí ẹnìkan tó fẹ́ gbàdúrà I see somebody that orí adé mi jáde nínú igbó orí adé mi I kí ni a ọmọ bí wọn sọ ọ síbẹ̀ ọ̀nà ẹ̀dì ọkùnrin káàkiri ayé rẹ̀ ó kú orúkọ jésù lẹ́ẹ̀kan tó orí adé dábìrì jáde nínú igbó. Jésè ló kọ ọmọ kan. Jésè Jésè ló He said kan. Jésè ló kọ ọmọ kan. Ọyẹ orí adé mi jáde nínú pé ọyẹ sọ́dà wà bẹ́ẹ̀. Mi ò gbọ́ mi ò gbọ́ oh ò gbọ́. Orí adé mi jáde nínú pé. Leave the bush. Ah, my ah. royal hair. Ah. Leave the bush. Màmá yẹn ò gbàdúrà. Wọ́n mi sọ the palace. Fi ìdálẹ́ gbàdúrà. Orí adé mi yeah, we get Orí adé mi jáde Oh yeah, my máa bọ̀ láàfin. Máa bọ̀ eyín adé mi jáde nínú gbó akáyọ̀ bàbá yẹn sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde Jésù Kristi Olúwa wa because I used to be afraid of the Bible. I am a very good friend of the Bible. the Bible says. lọ́wọ́ ẹni is from him that does not have. láti gbàfẹ́ collect from him that has. orúkọ Jésù lẹ́ẹ̀kẹ́ ṣoṣo ọlọ́run iná ọ̀yà máa jóná àfọwọ́ òkú lára mi ọ̀yà máa jóná máa jóná ọ̀yà àdúrà bẹ́ẹ̀. mi ò kúrò rẹ àfọwọ́ ogun máa jóná máa jóná máa jóná lórúkọ Jésù àfọmọ́ ogun máa jóná àfọmọ́ láì rọ́mọ bí o àfọmọ́ ogun náà ìrọ́kọ́ o àfọmọ́ ogun ni o láìsẹ́ o lọ́sọ̀ àfọmọ́ ogun ẹ̀ máa jóná máa jóná máa jóná máa jóná máa jóná Jésù Olúwa wá àmì ọmọ gbámi rẹ̀ sàmì gbàgbà ẹ má sàmì àwọn pásítọ̀. Don't say amen of pastors mi fẹ́ àmì àwọn pastors. I don't want the men of pastors. Gbogbo Adam bẹ́ẹ̀ bí alẹ́ ten thousand. We are more than ten thousand here. Ẹ jẹ́ ká sàmì tó lulẹ̀. Let us say loud and thunderous amen. Mo fẹ́ kí ọgbàdúrà kan kó ní ìsinmi ọkàn. I want you to finish praying and have rest of mind. Báyọ̀ mi Anitadua ẹ bá ti gbà. My father used to say if you pray at time. You have gone to the mountain. You are in a revival. Tínú rẹ bá ti ń dùn láì rí tán wá. If you are beginning to be happy with that, you will see what you have. You are praying for me. Ṣé ariwo lè dọ́dọ̀ rẹ? Will the noise get to your ear? Ọ pariwo. They will shout. Ọjà ọ̀ràn tí wọ́n ní máa tà tí wọ́n gbélé lórí àti ìwúlẹ̀ bàbá. Àti ìwúlẹ̀ ìyá mi. Ilé ẹ̀mí mi ló bá mi yí oh, dànù. Ọyẹ oh, sọ́dàdùá. Ẹ̀wù ẹ̀wù àìní ẹ̀wù pẹ̀lú ẹ̀wù àìsàn. Ọyẹ yí dànù. Orúkọ náà. ẹ máa yí dànù ẹ máa yí dànù ẹ máa yí dànù. every man of something every man of something they roll them up hand they roll them up hand. Jésù Kristi Olúwa wa ẹnu ọlọ́run máa ń bọ̀. the mouthpiece of the master is coming agbádá tó bò mí látara wọn á gbọ́dọ̀ lálẹ́. they come they come. that covered me from him will cover you tonight. So, Wambi. Are you here tonight? sọ wà ń bí. are you here. orúkọ jésù kan sọtọ ọba pè. when you call the name of Jesus once. yóò lo òkè ọba tilẹ̀ orúkọ jésù ọlọ́run lè dá. if you cannot call the name of Jesus God will not answer. ilẹ̀kùn kan ṣoṣo tó sí ayé àtọ̀run. that's the only key that opens heaven and earth. ó kígbe. you will shout. ègún àtèpè tí mo gbé débi. all the curses and spells that are. ọyẹ wọlé lọ. pẹ́ẹ́rì. bọ́bá wo o lè gòkè. you can shout. bọ́bá wo o lè fò sókè. bọ́bá wo o lè dọ̀bálẹ̀. ọyẹ ègún àtèpè ẹ wọlé ó yà àdúrà bẹ́ẹ̀. wa. ẹ láwọn akọrin mi tí wọn gbòògè jálẹ̀ ẹbí dènà ro ìjọ ti ń dàgbà o. The church is growing old. ẹ ẹ bá mi a máa ní ajókòó sá. Will my fellow tell you to sit down? wọn náà ní bo hmm. níbo torí pé ńgbà mo ti dé ní èmi kan mo gbé ọ̀nà I did not tell you to stand up. ṣèjọba ààrẹ lọ́jọ́ kú lọ́sùn. If you like one sleep. Ibi ọba ti rí ẹni tí ń sùn. When you see people sleeping. Tí ń sùn kọ sọ fún mi. Tell me where you see people that are sleeping and they are moving. Bàbá wa lọ́lọ́run ò sí mọ́. If you say there is no God. Ìwọ gan miracle ni ọ́. You are also you are still a miracle. Nígbà ẹ̀bà máa pòwe tí ọ̀yẹ́ kẹ́ pa. When you now begin to give useless promise. Wọ́n á ní wọ́n èrò mi sínú ajere. And they don't put water in the basket. Látòrí ọmọ ìfẹ́ sáré. From your head to your toe. Ajere ni. It is basket. Omi ń kọjá ń bẹ̀. Water is passing. Ẹ̀jẹ̀ ń kọjá ń bẹ̀. Blood is passing. Òṣì jáde. And nothing is coming out ta lọ ta lálámọ̀tọ́ mọ̀ ọ́. who is the most important person ọwọ́ rẹ wẹ́wẹ́ kó o lè gba rere mú ta ló wá sọ fún ọ pé ó ti inú ayé máa rìn kiri balazẹ odidi ènìyàn tí ń bá mi yí lọ ó orúkọ Jésù náà kọ́kọ́ sọ iná ẹ̀mí mímọ́ rẹ̀ ó ní tí wọ́n jáde wọ́n yà kú abẹ́. Olódùmarè ọkọ̀ ọ̀jọ̀ ọ̀gá rẹ̀ bàbá yẹn ọ̀gá rẹ̀ bàbá yẹn ọ̀yà tí wọ́n jáde ìwọ tó ń bẹ ní London Britain Canada ìdè tó ń gbàdúrà báyìí ìdè tó ń gbàdúrà ìdè tó ń gbàdúrà ọlọ́ọ̀dẹ́dùn àgbàdúrà ti káyé báyìí àkókò lélẹ́yìí. This is the time. ọ̀yà. Pray, pray, pray, pray, pray. Every evil spirit that is following me, that says as I come and. Jésù Kristi, Olúwa adé wà nù gbó. A royal head was in the bush. Àwọn olórí kẹ̀dẹ̀rẹ̀kẹ̀dẹ̀rẹ̀ ń bẹ. And those massive useless heads were in the city wọ́n ti so lórí oh tọ́ ọba gbàdúrà wọn ọkàn kú sínú igbó ayé. if you don't pray you just die in the wilderness. wo àwọn bàbá mi ti rìn káàkiri ayé. my fathers have gone round the world ọ̀dá lójú tú àdáni. I am sure. bàbá mi kan ti bí ẹjọ́ kò ń bí àjàlá sí. some of my fathers seated here they travel around. wọn ò lè lọ gbàdúrà kí wọn lọ òkè òkun. they will not pray. ìyá bẹ́ẹ̀ lọ sí. if they don't pray they will not have time. Nigeria is the best. Nigeria is still the best. gbogbo tẹ́mi ń dà lónìí. whatever I'm Nigeria mo ti rí owó ẹ̀. it is Nigeria. wáyé tó wáyé. Why will you come into this world? I heard the voice that we should pray. Every bondage that is binding. Holy Ghost. ìgbàgbọ́ lù ú. set them up tú mi lẹ̀. set tú mi lẹ̀. set me free. ẹni tẹ́ all the people you know there. máa fò sókè. set me free. tú mi lẹ̀. set me free. ìdí àìní. everybody. àìsàn wàhálà ìdààmú ọyẹ tú mi lẹ̀. tú mi lẹ̀. tú mi lẹ̀. ọyà wà bẹ́ẹ̀. ìwọ́dà ìwọ́dà ìwọ́dà mímíkú aládìmọ̀ ẹ̀tẹ̀kú ayáyáyáyá kú àná ìṣe gbogbo ọ̀yá túmílẹ̀ núdè túmílẹ̀ núdè túmílẹ̀ núdè túmílẹ̀ núdè túmílẹ̀ núdè túmílẹ̀ núdè túmílẹ̀ núdè túmílẹ̀ núdè ẹ̀ṣẹ́ dàbí yẹn túmílẹ̀ núdè túmílẹ̀ núdè ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ bọ̀dá yẹn ọ̀ṣẹ́ bàbá yẹn ɔhyia arakun yɛ tumi rɛ nu de Jésù Kristi Olúwa wa. <laughs> Samuel sọ fún Jesse. Samuel told Jesse. A gbọ́dọ̀ dúró. We must not sit. A gbọ́dọ̀ jókòó tọkùnrin. We must not sit till he comes. <laughs> Mbala oke yagada manangwa yadabu ẹ̀jẹ̀ máa lé akalabatu amajabu alasanda èmi abakala sanda haliabọ. o ọmọkùnrin kan bẹ́ẹ̀ bí. there is a man here àwọn obìnrin kan bẹ́ẹ̀ bí. there are some ladies here. wọ́n ní kó orúkọ Jésù náà tó sọ. you are told to call the name of Jesus. ibi tá a fi mi pamọ́ sí. I have been hidden. Ọlọ́run abíọ́rọ́ o. bẹ́ẹ̀ mi jáde o. gbà mí sí ibi náà fi Dáfídì sí a ti lọ fà yọ wá èèyàn ti tinú gbogbo dọ̀bà mọ́ wọn lórí. òṣèré. kan fún yín lálẹ́. you want me to tell you something tonight. ee o ṣe é will you accept. èpè la máa ń sẹ́ńgbà wà lábẹ́ bàbá. we used to curse when we were under baba. a sì parí ìsọjí tán. after the revival. báàmì ó yẹ ẹ ẹ. my father will say. Eh. ẹyin tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa bọ̀. those people there come. báṣọ lọ bá ró. if you are tying wrapper. ìbẹ̀lẹ̀ ó ìbẹ̀lẹ̀ ó orí òkè èkó yìí. that is how you will get to the kingdom tàbọ̀ lọ́nkọ́lé. ọ̀ lọ́nkọ́lé àwọn òpin bàbá tó parí láago mọ́kànlá. this man na finish around eleven. tó ń lọ́nù gbó báyìí. what is he looking for in the bush again. àṣàyè a máa ń parawọ ọmọ ológo. not knowing that the work can destroy. ẹ̀yin wo lẹ fẹ́ lóòkè. how many of you want to get to the top. bọ́ bá lóòkè tó o bá gbàgbára àdúrà wọn á já ọ. if you get to the top and you don't receive the power of prayer they will bring you down. wá bí mi léèrè. come and ask me. nbo mo yìí. where am I coming from. ẹ dáhùn ọ̀sẹ̀ kelo tí mo ti wà ní This is the second week where we have been in another program. Until the day we finish, the revival, before I go. You can get angry with me. If you have intercourse all the time, you will not become powerful. You cannot get to where you are going. You do it in the morning, in the afternoon, three people. And they will let you go. You will jump. Fò sókè kí n wọ́n jáde. Fò ọ̀dọ́ ni gbogbo wa dá mbẹ́ bí fò sókè dáadáa fò sókè olúwa yọ ayé mi kànga yín asán kànga kànga ìwọ̀n tí ó dùn mí sí ẹ̀mí mi máa bẹ́ẹ̀rẹ̀ yọ mí jáde ọjọ́ sọ́dà lùwà ọjọ́ sọ̀rọ̀ jáde wọ́n ti sọ́ sí kànga lọ fún mọ́mú bá rẹ̀ olúwa yọ mí jáde yọ mí jáde. oṣù bọ̀dá yìí oṣù ọmọ akọrin yìí oṣù olúwa yọmí jáde yọmí jáde yọ mi jáde yọ mi jáde yọ mi jáde ní ọ̀fẹ́ mi jáde oṣù oṣù làwọn yẹn oṣù ẹ̀rẹ́kù Jésù Kristi olúwa wá ọ̀sàmì dáadáa. bí alẹ́ rẹ̀ láàárọ̀ làgánni. let them ask you tomorrow morning go for vigil what is i'm coming from a vigil. bàbá bàbá dábàá ti parí olúwa ó sùn. we used to pray God let him sleep on. bá ní fún God give him asakọni sleep, not knowing that the heroes don't sleep in time. àti nbẹlẹgbẹ mi ni ọmọ tójú wọn rí báyìí. all the people beside me now know what they see. tọ́ọ̀bá ń lọ from another to another level. if you want to grow from one level to the other. let me tell you. jẹ́ ìsòtọ́ ọ̀rọ̀ fún ọ. there is no sleep. kò sórun fún ọ oorun díẹ̀ sí. little sleep. ògbé díẹ̀ sí. little slumber. àti sùn díẹ̀. má sọ yòókù. sọ fọlọ́run. tell God. agbádá òkùnkùn tí wọ́n gbé wọ̀ mí. the garment of darkness that has been put on me. wàá wàá ní iná ẹ̀mí. you will serve in God's fire. má pè kọ́ bọ́ o torí o tún lè rẹ̀wẹ̀sì kí wọ́n gbé wá ó ní iná ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù. mo fẹ́ wá ṣèrèrè láyé ọ̀yà ẹ̀sẹ̀ dàdúrà. o ṣe o ṣe. Holy Ghost fire, set them ablaze. Inú ẹ̀mí mímọ́ yẹ kú bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù ọ̀yà bọ́ọ̀lù má bọ́ọ̀lù agbẹ́dẹ́ bọ́ọ̀lù náà fi wọ̀ mí ọ̀yà bọ́ọ̀lù bọ́ọ̀lù Holy Ghost bọ́ọ̀lù set them ablaze bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù mi lọ́wọ́ láti kó sínú bàbá. He helped me to enter into bàbá and to come out. mi rí ẹni náà láyé. I have not seen that person. bí orí ẹ bá burú tó bá bá mi rìn kan change. as miserable as your life is if you eh, move within your life will change. èmi ò bàbá mi léwu òsì wọ́n sọ̀rọ̀ ẹ̀ ń bá ń wo Facebook mi bó ń wò mí lórí kí màá dá kọ wọn. Anytime I mention my parents name. Tọ́ba Sanlé lẹ tí máa ń ṣe bálùbàlù. It is a pastor that runs from home that you see misbehaving. Bàbá tó bí mi The father that gave birth to me. The man that died seventy seven. God gave me to hand your over to a good father. In my father's home and my mother's home if they don't see me there, is nothing they want to do. Ọ̀rẹ́. Friend. laba Kapua. Sọ̀mbẹ́ mi. Are you here? Abó Oh, you are sleeping. Oh, yeah? I hope you are not sleeping. Oh, sorry, wípé. You will say gbogbo rere táyé ti sọ darọ. all the good things that have been made crippled in my life. bínú sí mi. you are angry with me. gbogbo rere táyé ti sọ dòkú. all the good things that the world has made. gbogbo rere táyé ti sọ darọ. all the good things that have been crippled. Lásárù jáde. Jesus came forth. togbotogbo. with his glory. gbogbo rere tí ti sọ darọ. all the good things that have been crippled. nǹkan kan lẹ ti mú kúrò. there is something you have taken away. orúkọ Jésù yìí ò tó. the name of Jesus is not loud. ọ̀rọ̀ sì mo máa ṣe sámọ̀. I will also do the same. mo sì máa wo mo ń kárí ògo kiri ni. I am carrying glory around. Wo ẹ lọ béèrè mi bí gbogbo. Go and ask of me everywhere. Tó bá ń bí gbà mo gbóhùn Olúwa pé tí wọ́n bá fún ọ lówó tó o gbà á dàbí ìgbéraga. Except from this place if you don't receive money. Redeem mo pè mi ò Redeem call me and never collected a copper. one point four mo ní mi ò fẹ́ bàbúrò mi. They gave me one point four. Ẹ ti fún mi lórí ọ̀fẹ́ láti wá sọ̀rọ̀. You have given me the grace to come and speak. Ó ṣe wáyé bàbá rẹ kú láì ṣe Why will you come into this world your father did not succeed? Why will you die unsuccessful? Ẹ ní dikẹ́ máa ṣe wá iṣẹ́ ìyanu. You don't need to look for miracle in the Bible again. Ìyanu bàbá tó lókun. This is a miracle that is seated here as a father. Ìyá kí mo pè é. What did I call you? ṣé mo sọ̀tà ayé wọn fún yín. does he tell you the life does he tell you his life history. ó sọ pé arọ mi dìde. my name rise. iṣẹ́ rẹ̀ wà máa sọ iṣẹ́ mi tó ti dárọ́ dìde. ayé tó ti dárọ́ dìde. people rise. ẹ̀yin dúró. ministers of God. ó ti dárọ́ nú ẹ̀mí. I am people in the spirit. ẹ̀mí mi máa pẹ́ mi dìde. ọ̀yẹ́ sọ́dọ̀ dùn ọ̀rẹ́.

olúwa wá. mami abiara ẹ má bínú sí bàá mi o. mami don be angry with daddy o he doesn't sit at home o. so tọ́dé. Eh, is that not the truth? He's saying it in your. I'm saying it in your. Except you want to hit his head, he can't stay at home. Hmm. We want to amend those things, But the Holy Spirit that we fell into does not allow us. ẹ lọ́dọ̀ mọ́ mi èmi náà gbélé sọ are you here. ee o sọ pé ohun rere tí mo ti sọnù. all the good things I have lost. olúwa fi náwó àrífẹ́ mi. ó yẹ sọ́dà tó àkíkọ́. orúkọ rẹ̀ abẹ́kọrin abẹ́sẹ̀sọ́jí mò ń wo aago I'm checking the time here. Iwájú Olódùmarè tí bá bẹ́ẹ̀ sẹ̀sọ́jí n ó fi one hour kọ́kọ́ dé iye àwọn èèyàn sí. First before I go into revival, I will let people's understanding be open. Gbàtọ̀ wáyé tó kàwé táwọn ọmọ rẹ̀ ò tún kàwé. You are not educated and your children are not. Ọdún mẹ́wàá sókun ọdún sákòókò ìtẹ́ni tí ọba kàwé ọ̀dá. Anybody that is not educated is in trouble. I hope you no be a slave to your faith. See where the one has killed. o sì and you be elevated. àníwọ̀ máa you will be elevated. mo fẹ́ You will tí ó I say you be elevated. oníwọ̀ máa dìde. I say you be elevated. oníwọ̀ máa dìde. I say you be elevated. oníwọ̀ máa dìde. you be elevated. àbí bó o lè ṣàkóso elevated. We are, we are prophets of authority. I don't know how God works. ó gbé wèrè wá máa ní ẹgbẹ́ wèrè kan wọ́n gbé wá mo ní ẹjọ́ wà mo ní ẹjọ́ wọnú mọ́tò àwọn ọmọ bá gbó òde kò nu mọ́tò. I say put the man man in the vehicle. ọ̀dọ̀ ẹja jókòó ẹja jókòó pẹ̀lú mo ní bàbá wèrè ẹni tó wa mọ́tò lọ Sókótó mo ní tọ́lẹ̀ òun ní fi ní ọ̀yà ẹjọ́ wọnú mọ́tò. I say the Lord told me let him enter the car. Ah, owó wọn wò gba lórí òkè kò. by the time we got to Ikoyi mountain. ìbàdà ìbọ́lẹ̀ lórí òkè kò. by the time we will come down from the Ikoyi mountain. ó ní ẹgbẹ́ fún ẹjọ́ máa wa mọ́tò lọ. I said let him continue to drive. ìjọ gbàgbé wèrè sí. that was how the madness ended. lọ́run wà láàyè. kí n mọ lọ́lọ́run ṣe. God is alive. ẹnìkan dé oyún Somebody was looking for what? Fruit of the womb. After eleven years. I have fast, fasted different type of fasting for her. The Lord said I should give the food in front of me. Wọ́n kọ́ ọmọ yẹn ní ẹ̀rí. That child is a testimony. No longer in Nigeria, even the parents. Hello. Hi, sir. Nígbà tí ẹ̀rí ìjọ kejì wọ́n bá rí sí ọmọ yín By the second day, they said the baby was rolling in China. Kí la gbé pamọ́ fún ọ? What has the world kept for you? Ẹ jọ sáà sẹ́sù jọ lọ ni. is the devil greater than God. a fẹ́ ké lọ wà bọ́ọ̀ bá ti lè ké pọ̀ you are under call upon me. if you cannot call upon the name of God. you will not be eating with the world. if you are pastor you minister of God. o nídìí àti wá ọmọ àjọ lọ wọ́n máa wá ní. you don't need to look for members. wọ́n máa ṣe kí they will bring everything. they will load it. they will load it. ẹ jọ sá ṣé àkàrà ní máa ń invite kíni o ní máa ń invite ìrà òórùn ni. it is the smell so, that invites the insects. ṣé onígàgà ti rẹ́dì? ẹ̀ẹ́o ẹ̀mí mímọ́ gbẹjọ́ mi rò. ojú gbogbo yín tí mò ń and look at the face of people here. ní I'm not seeing the person that is eating. When the uh, the upper jaw and the lower jaw is not eating. there's none of them here. The person that cannot clap till tomorrow. Why? Don't let the foolish be wise. Jésù wọn nílẹ̀. o tún dání kàrí o tún káwọn èèyàn lẹ́yìn. you are not working alone you are literally working with other people. sanwó orí rẹ. pay your tax. àdúrà la gbà. we want to pray. sanwó orí rẹ kó san tàwọn mẹ. pay your tax and pay that of your disciples. Jésù wípé. Jesus said Peter ìwọ rẹ ń kọ. where is your name. torí ìyẹn ti dúró pé tó bá dá pa lọ́lọ́ wọn padà di ẹja that one was keeping his name because he knows that if he fails tomorrow he will know where, back, where to run back to. bó ṣe sọ sódò. immediately he threw it in the water. kò fi mú ẹja sí báńkì o. he did not use the. ẹnu ẹ ni. It was the mouth. Ọkàn la ẹnu ẹ̀. He said open it. He just opened his mouth. And the whole money came out. Àìní lọ fẹ́ fi bú. You want to rebuke poverty. Kí mo lọ fẹ́ fi. You want to rebuke lack. Ṣé bàbá rẹ̀ lówó sá? Is your father was your father rich? Wà kígbe. You will shout. Títí ẹ fi kúrò láyé ojú òtì Till you left this world you were not put to shame. Ọ̀ya jẹ́ ká ìdí padà kúrò lọ́dọ̀ mi. Let poverty live my life. Hello. Hi sir. Owó tẹ̀ ń dán sọ́ọ̀sì. The money you are contributing in church. Ọ̀sán ọmọ wa tó lè tó fásitì tí ó fún ata gbà there is none of our children that will come back abroad and we will collect. odijọ́ ọba change owó tó ń dán until the day you change the money you spend in church till your life becomes good. hello. hi sir. èmi ń bẹ̀rẹ̀ ilé láàrin oṣù mẹ́ta ilé mẹ́ta mẹ́rin a ṣe parí. we will start the house three houses within three four months. àwọn ọmọ ọlọ́run akande pé ah ah. the children of God will just come. Daddy ti ah, ah, ah. bẹ̀rẹ̀ eléyìí. dadi has started this one. wọ́n engineer engineer. how much is left to complete it. èmi never called any of my people that is helping me. they are listening to me. they know I'm coming here. If I call you, then there's an urgent matter. You will shout. You are the owner of money and wealth. God create me for suffering. God remember me. You remember me. In the, in the floor. This night. God remember me for oh, yes, that. Wow. lè sàmì tó le. Can you say loud amen? bí gbogbo wòlíì bá bá bá má produce èèyàn SK Abíárá ti produce eléyìí. If prophets produce people, SK Abíárá. Bí a bá tún àgbọ̀ bàbá Abíárá ń lo oògùn ẹ̀ máa bọ̀ bóyá mi. If you say that the adviser is using charms, then also come to me. Maybe I'm using some. I, I, I can testify to his life that there is a God that adds nothing. I am the one that has been taking care of his whole house. I used to give food to him. Ogundare bá sọ̀rọ̀. If my daddy Ogundare. Àjọ lo ìlú yìí ni. yìí ń ti di Jésù dáre. Ògúndáre bí n bá pè lókùndáre ẹ má bínú sí mi jẹ́ ń jẹ́ tẹ́lẹ̀ mi ṣùgbọ́n ọlọ́run ti dáre wa. but God ọlọ́run máa jẹ́ àjẹkógun dáre. is justifying now. ọlọ́run ìjà àjẹkógun dáre bàbá dáre yóò da olúwa dáre. God yóò dọ̀ ọ́ láre dáre. he will justify you till the end. wọ́n ń bọ̀ sọ́dọ̀ wa. he is coming you would have been seeing it on the posters. I prophesy into your life. if your amen is not louder than that of your neighbor till tomorrow. amen. lọ ṣe sọjí kan ní. we went for a revival at badagry. ẹ bá dọ́nà badagry wọn. if you go to the badagry if you go to along that badagry road. bàbá kan ní ẹjọ. a man said. kí ló fi ń wọ́rò náà. what are you using to gather people. Ah. mo ní tí mo fi ń wọ́rò. I said what are you using to gather people. I have charm. mo ní kíni. I have charm so. mo ní chain ńlá tí mò ń wọ́. I have a big chain when I pull that chain like this. ta ni chain mi. who is my chain. ẹ̀mí mímọ́ ní jẹ́bẹ̀. Holy Spirit. Jesus has handed over the work to the Holy Spirit. As filled as you are so you will you will walk When miserable people get to God they will be concerned. I say this. Àti ọ̀ràn tó gbé débi kọ́ la iná Amen. Is it a good thing to be married? From the time of John the Baptist, the kingdom of God suffered violence hello. hi sir. hello. hello sir. ẹ má bínú. don't be angry. ohun tó sojú àwa wà ń bẹ. we saw some. ohun tá a lè ròyìn wá. the one we cannot talk about. tójú àwọn bàbá yìí ṣe kékeré. what this our fathers have seen is not small. àmọ́ ká ìrìn àjò bàbá iná kó adéjàre. when I was reading about it. ọlẹ́ẹ̀kẹrin tí a pọ́ńsìn mi rè. he said this is the fourth time he was poisoned. ṣé abẹ́ wà láàyè ni. Do they want you to be alive? Tí anointing bá ń bẹ. But when the anointing of God is upon you. Anointing tí sọ tí sọ tí sọ poison di magi wà. The anointing that transforms poison to magi. Ajẹgbẹ́mi ti kàlòkàlò. You will just swallow it and nothing happen. You see the person that is asking for the Holy Spirit will be moving around. Mo I want to say it three times. Ilé mi ni mo wà. in the Ayé mi gba anointing fire. Anointing fire. Anointing fire. ẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn ó kéré gbàyanu gbà gbà gbà gbà gbà gbà boro barada hali abakọ lumi kalaba sodu zidikale adekele di alanda abali kuku munduwa ẹ̀rí agada ara anamande lisanda bakomiandi saale agagagada damande didi abakua ẹgbọ́ ọgbẹ́ tó ọgbà yẹn ilé ẹ̀mí mímọ́ ọ̀sán fún ọ. ohun tí rìn káàkiri lára rẹ yóò tún kúrò ẹ̀ èkú ìran yẹn fọ́ wẹ́wẹ́. àmín. gba iṣẹ́ gidi. àmín. gba owó gidi. àmín. gba ọlá gidi. àmín. gba àṣeyọrí gidi. àmín. gba àánú gidi. àmín. ẹrù ọ̀ràn orí rẹ̀ ò tún gbúrú ẹ̀ mọ́. àmín. òkùnkùn tí ń wá wá lọ́sàn-án lóru iná ẹ̀mí mímọ́ jó. àmín. ìyanu rẹ bá a ṣe yọrí ogun jíjà rẹ tó. Èkó gbogbo yín wà. You are all in Lagos. Ẹ̀yin dẹ́ mọ̀ pé Ọlọ́run sọ Ọlọ́run Abíára sọ Ọlágúnjú di ìbùkún ẹ pàtẹ́wọ́ Ọlágúnjú. If you know that the God of Abíára has called Ọlágúnjú to Now, him. Na ọwọ́ rẹ méjèèjì. Raise up your two hands. Láti òní lọ. From today tí a bá lò ní fọwọ́ ìṣerere láyé. if they say you will not succeed with this hand. mo dúró gẹ́gẹ́ bí ọmọ wòlíì mo dúró gẹ́gẹ́ bí ẹni tí a pè láti abẹ́ iná láti gba iná jẹ nígbà èsèkèpà mo ní bàbá tó ju bàbá lọ lẹ́yìn ọ̀run mo ní bàbá tó ju bàbá nígbà mo kọ̀nẹ́ẹ̀tì agbára ti bẹ nínú bàbá mi mọ́ ti èmi mo wí pé lọ fi ọwọ́ ìṣe àṣeyọrí lọ́wọ́. you said you will give me two point five million sir. kí ni mo ní wọn kí ló lọ sọ ó lọ fẹ́. mo ní mi ò fẹ́ sà if your fire inside you can not work for me let me continue to suffer. ṣé bẹ́ẹ̀ lọ wà lónìí. láíláí sà. ìlú wo ló ti wá báyìí. Kaduna mo ti dé ìlànà. nítorí program. because of this program. ọwọ́ ọlọ́run sì wà fún ìgbéga. the hand of God is your blessing. raise your hand. bá ọ̀ bá yanrí ìgbéga. if you are not selected. nítorí tí mo fẹ́ ṣe lálẹ́ yìí wàá yanrí ìgbéga. Àmín. wàá yanrí ọlá. Àmín. ìwọ tó o ní ìdí ọmọ tí ń bẹ ní ilẹ̀ àwọn ti fọmọ kú ọ tí kò dé ènìyàn lọ́nà oṣù kejìlá oṣù kọkànlá yìí lọ́dọ̀ oṣù rẹ̀ ṣú. ẹnìkan ṣoṣo tọ́pa kìnìún lẹ́nu mọ́ fún Dáníẹ́lì nawọ rẹ ma jò tu bọ. raise up your hand don't be tired. ọlọ́run bàbá mi ẹ̀sìkè adá. and the God of my father ẹ̀sìkè abiyara is moving. wọ́n wá go. I'm checking the time. ìnàbàkúàdà mo wí eléyìí pé I say this. láti alẹ́ yìí lọ. from ohun tí ọkàn rẹ bá ti rò ní rere lọ sí àṣeyọrí lórí. amen those that accept that I'm a prophet. ìránṣẹ́ olódùmarè ẹ̀sìkì abíára gbé dìde ẹ̀sọ̀rọ̀ yín báyìí. that that ẹ̀sìkì abíára lifted. I want to give you the anointing of prosperity and I'm not begging you. I just want to lay my hand on you. I just go the word of God in briefly. Mo ọ̀run pé kí I know that the, the country is tough but it's not. Mo I told my father that. Ní Anuku. At Anuku mountain. Ní Àbújá bí mo ti sọ fún ọmọ ní mo ti kọ́lé fún yín. kọ́lé wọn lọ́wọ́lọ́wọ́ ní Àná. I'm building his house in Anuku mountain pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. o máa parí òtó di dáná rí. I will finish it before January program sir. sọ̀rọ̀ máa dá owó rẹ o Jésù ló sọ̀rọ̀ pé. ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. ẹ má jẹ́ kí ọkàn yín dàrú. ẹ gba Ọlọ́run gbọ́. ẹ gba Ọlọ́run gbọ́. ẹ gbà mí gbọ́ pẹ̀lú. ẹ gbà mí gbọ́ pẹ̀lú. nínú ilé bàbá mi. nínú ilé bàbá mi. ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Gbogbo arìnrìn àjò ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. All sojourners put your hands together for the Lord. Ọmọ Ọlọ́run tó ń wò mí lónìí. The children of God watching me today. Kí ló dé? Why? Torílẹ̀-èdè fi Is this nation dull? Èmi ti gbàdúrà débẹ̀. I have prayed to that level. Olúwa sọ pé ló mọ kórílẹ̀-èdè yìí Lord said "Is the one that is involved. Òun ló fẹ́ ìjọba burúkú lé a He said "Is the one that brought the bad government. Òun ló sì sọ wípé. And is the one that said. Kó máa rí bẹ́ẹ̀ lọ. It should be like this. Ṣùgbọ́n lọ béèrè fún. But go and ask. All straight situation in Nigeria. Ipe bó tilẹ̀ wù kó rí lórílẹ̀‐èdè yìí. All situation you come to Nigeria. Orílẹ̀ bó ti wù kó rí lórílẹ̀‐èdè yìí. And pray. Lọ gbàdúrà. To make your life flourish. Kí ayé rẹ kó máa tẹ̀síwájú kó bá gbà mu. Ọgbọ́n Yorùbá yẹn. Jésù wá sọ pé. Jesus now said. Ẹ má ṣe bẹ̀rù. Do not let your heart be troubled do not let your heart be troubled believe in God and believe in me in my father's house we are going on a journey. mi fẹ́ kí situation Nigeria gba Jésù lọ́wọ́. I don't want the situation of Nigeria to take Jesus from you. má jẹ́ kí situation Nigeria sọ ọ́ da láìní o. don't let the situation of Nigeria make you poor. aláìní Jésù àti òṣè o. don't let it make you lack Christ. ẹ sá. sá. èrè kí ló jẹ́ fún ènìyàn. what shall he profit a man. tó jèrè gbogbo ayé against the whole world tó sùn ẹ̀mí ẹ̀mí. and loses his soul. bàbá màmá. studies and mommy. oníṣẹ́ntà bí ò ń lọ. you have a destination. balẹ̀ ọkàn rẹ mọ́nyányá. prepare your mind. Báyìí pé kò sí tí ó lé mi padà. Be determined and resolute that there is nothing. Ìṣòro yóò gbọ̀ lání. Today's suffering is tomorrow's glory. A ti lọ kọ́lé rẹ lọ́rùn. Your house in heaven is built already. Gbogbo tó o bá ní láyé. Whatever you have on earth. Fi sin Ọlọ́run. Use it to serve God. Gbogbo tó o bá ní láyé. Whatever you have on earth. Wá àyè láti sin Ọlọ́run. Find time to serve God. Mọ̀ mú ọrùn má mú ọlọ́run lọ́wọ́ ọ̀tún. don't take God feebly. mú ọlọ́run lọ́wọ́ òsì. hold God firmly. nítorí pé. because ayé tá a wà nù rẹ̀ máa bá lọ sí. the world we find ourselves will be bad will be worse. kéésì ẹ̀yin nìkan ní nàìjíríà nìkan nìkan dé báyìí. it's not only Nigeria that is the situation. orílẹ̀-èdè tí ìyàwó ti ń yàwó báyìí. all the nations that do not borrow money before it's now loading. onígbà tó bá dìgbà ìkẹyìn ayé. it's at the end time. ìpọ́njú yóò di púpọ̀. there will be great poverty. sọ tí mẹlẹ́gbẹ̀ẹ́ pé mi ní bá wọn ní. tell your neighbor I will have poverty pẹ́mi ní bá wọn ní torí ọmọ ọlọ́run ni mí torí bàbá rẹ sọ pé ojú kì yóò ti àwọn hmm, èèyàn mi láyé níwọ̀n ìgbà tó o bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run ojú òní tí ọ ìjọba ọ̀run là ń lọ we are going to the kingdom of heaven ìjọba ọ̀run là ń lọ we are going to the kingdom of heaven ojú ọmọ àjọba ọ̀run sì gbọdọ̀ rí and you must find tribulation. Èo e, Jésù tó wá la ọ̀nà àjọba ọ̀run fún wa. Jesus has made the way to salvation. Ojú rẹ̀ rí. Salvation. Ohun tí o lè ntí ntọ́ gbọ́dọ̀ máa rò tó fi ní ìsọ́ránsì lọ sọ́run. also face tribulations and these are the things that make you know that you are going to heaven. go into the book of Colossians. Kolosi orí kẹta kìíní ti dé ìkẹfà. Colossians chapter three verse one to six can somebody quickly read. ìjọba ọ̀run wa bàbá wa náà ẹgbẹ́ ìgbóni ẹgbẹ́ lọ́ọ̀jẹ̀ ẹgbẹ́ kìíní kú bẹ́ẹ̀ if you are in any any spiritual any any group any group of darkness leave it. ìwọ tó ń ni yẹn kọ́ ló orí kẹta látẹ̀tẹ̀ ìkíní ṣàìrè ṣàìrè ǹjẹ́. bí ẹ bá ń jẹ́ bí ẹ bá jíde pẹ̀lú Kristi ǹjẹ́ ǹjẹ́ bá jí dìde pẹ̀lú Kristi. tá a bá dìde pẹ̀lú Kristi. ẹ ṣàfẹ́rí àwọn ọmọ tí ń bẹ lókè. ẹ ṣàfẹ́rí tí ń bẹ lókè àkókò ni kó gbé ọkàn rẹ sókè. this is the time that you lift your hand up. àkókò ni kó máa ru ọ̀run o. this is the time you have to think of heaven. tá a Ọlọ́run láyé ìtọ́ àbájọ ọ̀run ọ̀sàlẹ̀ wa o. if you are satisfied on earth and you don't get to heaven you have come and missed. bàbá ṣe bí ọpẹ́ ni a ní kẹjá dú. daddy they said we should give them. kókó tí wọ́n fẹ́ mi ni mò ń sọ fún. this is what I have been told to tell you tá ò bá ti ṣàfẹ́rí ti ń bẹ lókè. if you are not searching for things above. mo fẹ́ ní mo ọ̀rọ̀ ayé lọ church ma. you cannot go ah, to church again. mo fẹ́ ní ọ̀rọ̀ ayé ṣiṣẹ́ fọlọ́mọ. you don't have the time to work for God. I want to have I want to have. òun rò ju ohun ayé lọ. you are thinking of only earthly things. after ikú wa sọ gbogbo ẹ̀ lẹ̀. after death you will drop everything. tí wọ́n bá Ọlọ́run tó bẹ̀rẹ̀ ẹbí ìmọ̀jẹ́ kan bẹ̀. If the same ministers of God that started this place, are one of them. This place was the bush before. There used to be one house around there. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. By the grace of ọmọ àtó flat bíi eighteen flat. It will be about eighteen flat. It's behind there ìgbà yẹn hospital eléyìí wò hóróró ni. this hospital was still very small. ibi àwọn panápaná wà yẹn gbogbo ẹ̀ igbó ni. all the places that we have the fire brigade was bush. àwọn kan ló ní gbà náà. it was owned by some Someone people. sáwọn ni ó ní ní ìsìn. adé di owner now. ẹ dáhùn lé ayé níwọ̀nba. pursue the world. má bá wọn ṣeré ṣú àti ẹsẹ̀ lákòókò yìí. don't go into ritual making now. má bá wọn sògbówó má gbọ́kọ̀ sògbówó má gbàgbà sògbówó. don't go into ritual making. dúró ti Ọlọ́run. stand with Christ. ẹ gbé yín síbi tá a ń lọ. Put your affections in heaven. Kò sí ìrántí Ọlọ́run tó mú àmúmọ́ tí ń dókè. There is no minister of God that has a ten that will get to the door. Ẹ̀yin kò àti ẹ̀jẹ̀ ká fi òru bá Ọlọ́run sọ. Ministers of God let us use our night to speak to God. Ìrántí Ọlọ́run tó bá fẹ́ di ńlá kọ́ sọ̀rọ̀ fún Any minister of God that wants to be great and wants to speak. Yóò gba òru mọ́ Ọlọ́run lọ́wọ́. Will take night from God. O gbọ́dọ̀ jí olóorun. You must not be a slumber. Bàbá báyàwó rẹ̀ sùn tán bẹ́lú takọ tó máa bẹ̀rẹ̀ sí Even after meeting with your wife, go out and start praying. Does not stop Begin to pray. And if you see that it's taking too long, you separate yourself. I don't see a place where there's no house of prayer. You'll be caging yourself and you'll be praying. Anybody that cannot do what Jacob did cannot see God. And anybody that sees God. Hi, sir torí ọlọ́run tó tẹ̀síwájú máa agbára ọlọ́run máa ń lọ ọ́lẹ̀ ni tó ọba tó ti ráyè fún yóò gbà tó ọba ti ráyè fún yóò gbà wà wá iye rí ọ̀wà níra. your mind your, your comprehension will not be dull. èmi àwọn ọmọ ntọ́lọ́run tí ṣe fún bàbá ẹ̀sìkì abíyára. I don't know what God has not done for that. ẹ̀sìkì abíyára. ó fi ebi ìra ńlẹ̀. he is now rolling on the floor here. ẹni tó ni wọ́n wọ́n rán lẹ̀. he is rolling to him that the person that owns him because he knows that this place is not home. ó mọ̀ pé ibi ìṣe ibi t that. He knows this is not the place we will see. Temporary time is a this earth is a temporary. Ayé yìí jẹ́ ibi ayé àkókò kúkúrú. Either you like or not. O fẹ́ One day. Lọ́jọ́ kan. You will go. O lọ. Either you like or not. O fẹ́ If your time is if your time finish this this earth you will go. Tí àkókò rẹ bá ti tó nínú ayé yìí, o lọ. It is better. Ó sàn fún ọ. To think. Kó ronú. About heaven. Kó o máa ronú ọ̀run. It is time. Ó tó àkókò. To change your life. Láti yí ayé rẹ padà. From iniquity. Láti inú ẹ̀ṣẹ̀. To to to to to holiness. Láti sínú ìwà mímọ́. Ìjọ tó bá ti ń dàgbà báyìí. A church that is doing what this. sọ fún mi ni pé agbára ẹ̀mí mímọ́ máa ń kásẹ̀ ńlẹ̀. The power of Holy Spirit used to keep them by. Torí kò sẹ́nikẹ́ni tí ó wárí mọ́. Because nobody will search for anything. Owó ti wà. Money is there. Ọlá ti wà. There is wealth. Àwọn èèyàn ńlá ti wà kálẹ̀ rẹ̀ lẹ́kún ṣùgbọ́n ẹkún tí kì í tán ni ẹ̀mí mímọ́. but the the cry that does not end is that the ẹni ọba lè já lomi ẹ̀mí mímọ́ tẹ́ ẹ lọ bí ẹ̀rín ló fàyè rẹ rí. you will laugh till the end of your time. pẹ̀lú wàhálà tó ọba rí kọ́ bá mi. whatever problem you find. bàbá mi wá bá mi ní thirty years anniversary wọ́n bá mi lórí la mo mo pe thirty years anniversary. mo ṣe ìyàwó kan jáde mo pe nílá mo pe topic yìí nílá lùú. I made a a, a message called tribulation the problem you don't know the root cause. orí ọ̀tá orí ọ̀tá àánú kù ni mẹ́nìkan sọ pé ṣé wòlíì kan tún kù èrò rèé ń bolè rèé ti wá. Where did these people come from? Where do we have this large crowd? The minister of God I invited. Did you? He mentioned a place he said is it this Ìwọ ọmọkùnrin tó máa rìn bí ọ̀gá. You this man that just walks feebly. Sọ ọmọ pé wòlíì a máa gbé wòlíì mi. Do you know that this prophet can swallow prophet? Ó sì tọwọ́ bọ̀ mí lára. He put his hand on my body. Ọ̀tá mi lọ́fà. Mi ní kúrọ́ fún lórí pílù bàbá mi. I will not lie for you. I will not lie to you on this altar. N kò lé mi dé stage bàbá bẹ́ẹ̀ sí dé pé tí ó tí bàbá ọ̀dẹ́jọ bí wá tí gbogbo wọn wá. Daddy Olujejobi came my brother. ó ní ọba ṣe pa àfàyàkìlà pa ẹ. if you can if you if you cannot kill you we will kill you. a sì jọ wà lórí platform káàkiri. and we are both jọ ọmọ bí ọ̀n lọ do you know where you are going again. jọ oró ti ọ̀run mọ́. are you thinking of heaven again. bàbá mi máa ń sọ̀rọ̀ kan mo sì kì í. my father used to say something that I hold on to. tí kò bá ayé rẹ tó ń lọ síwájú tó ń ṣe gbogbo ẹ̀ àrà lọ́lọ́ ń dá tó o bá tún débẹ̀ mi wàá mọ̀ pé àrà tó kù. when you see your life moving forward and you see yourself as a wonder. when you get to other places you see another wonder. gbogbo àrà tọ́lọ́run ń dá yẹn. but the wonder God is doing. ọ̀ndà nítorí ìjọba rẹ̀. he is making it because of his kingdom. ọ̀ndà nítorí pé kí àwọn èèyàn tó lè pọ̀. he wants people to gather in ìjọba rẹ̀. in his kingdom. gbogbo ọmọ ìjọba ọ̀run ẹ pàtẹ́wọ́ náà fún Jésù. and the children of the kingdom of God. ẹ kò sí tọ́lọ́ ń ṣe fún mi mo sọ fọlọ́run fún agbára tó borí owó agbára tó borí ọlá agbára tó borí ipò agbára tí ò ká ayé kúmọ́. the power that does not consider the earth again. mo fẹ́ máa rìn bíi tálíkà. I want to walk like a poor. nígbà tó sọ mi dolówó. why you have made me rich. mo fẹ́ máa rìn bíi aláìlágbára. I want to be walking vividly. Eh, ẹranko tó wùyàn láti dìmọ̀ láyé. the easiest animal you want to cleave to is. tọ́ tẹ́ ẹ bá wò lójú ẹ dàbí ẹni pé kẹ́ ẹ máa fọ́pa lórí. when you look at it you want to touch it. tó bá fẹ́ sùn lé àásùn lé wọ̀ ọ́. if he wants to sleep he will sleep on. kí lorúkọ ẹranko náà. kìnìún. is lion. wọ dọdọ rẹ kọ sọ pé. you just move close. kọ wá sọ pé ọgbọràn ni. kìnìún sí. náà máa jólúwẹ̀. that person will will be ignited with fire. tọ́ yẹ kọ́ dànìyẹn. that is what you should become ṣùgbọ́n àníyàn ayé òjò oró tọ̀run. but the the troubles the trials. sórí sọ bá lẹni tí ń ṣe rere lọ́wọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. you see people success. bẹ́ẹ̀ tiẹ̀ náà ṣe kí ni. your own is coming. àṣeyọrí tiẹ̀ náà ṣe kí ni. your own success is also coming. sọ bá lẹni tí ń yọ̀ máa bá if you see people rejoicing you just rejoice. sọ bá lẹni tí kọ́lé lọ́gbà ọba sí. if you have people building house go and do housewarming with them. transfer máa dé. there is going to be transfer very soon. torí pé ìwọ náà máa ṣiṣẹ́ táyé máa mì. because you will do things that the world will share. ògo rẹ máa fi mímọ̀ fàyè. your glory will be known to the world. ẹ̀rọ ti ọ̀run ọ̀yá ọ̀yá sáré sáré ìyá yẹn níbi tí kristi gbé wà níbi kristi gbé wà tí ó jókòó tó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run ní ọwọ́ ọ̀tún ọlọ́run ọyọ́ ọyọ́ yẹ màmá ẹ máa ronú àwọn kan tí ń bẹ lókè. ẹ máa ronú tí ń bẹ lókè. kì í ṣe àwọn kan tí ń bẹ ní ayé. kì í ṣe àwọn tí ń bẹ ní ayé. nítorí ẹ̀ ti kú. ẹ gbọ́ wẹ́lómi kò tí ì kọ kò tí ì kọjú mọ́tò wa tá a dúró lọ ẹ máa gbéra gáàsì. Mo ò ní lè dọ́dún ẹ̀ mọ́. The people cannot get to him again. Iṣẹ́ mi Ọlọ́run nílò. He is not using the spirit of God. Èmi Ọlọ́run ṣe é gbéraga. The spirit of God does not is not proud. Èmi Ọlọ́run ṣe é sọ pé mo jẹ́ nǹkan kan. The spirit of God does not say it's something ẹ ara ẹ̀rọ wa sílẹ̀. let us humble ourselves. ibi à ń lọ ká lè rí. so that we can get to where we are going. kó wọn má bàa bò á lójú. so that the things of the world will not come back. àfọwọ́bàfilẹ̀ ń bì. this world is a church. tó bá ti fẹ́ sọ pé bẹ́ẹ̀ kó tá a bá ti ṣe sóòrù tán. when you say it's not so. báyìí tó o gbé wá yẹn bóyá owó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá délé kó o dì mọ́ yà that box you have brought on that bag. Maybe you wake up in the afternoon. bá jí la bọ́yọ̀ sàn that's how the world is. sọ pé mi ní sọ̀run nù. say I will not lose heaven. ọ sọ bẹ́ẹ̀ pé ní sọ̀run. I will not lose heaven. sọ pé ò ní sọ̀run nù. I will not lose heaven gbogbo ẹ̀yin tẹ̀ bí tẹ̀ ní Jésù. all those that are here are gbogbo ẹ̀yin tẹ̀ tí Jésù ló mú àtúntò. those that have not accepted Christ. tẹ̀ ń bẹ́ẹ̀ bí lálẹ́ yìí. that you are here tonight. Ọlọ́run ní dá mi ìrọ̀rùn lé lórí. the Lord said I should put water on your body. kẹ́ ẹ̀ dọ̀mọ́ Abraham. that you become true Abraham. Olúwa sì the Lord said I should tell you. tó tó doṣù mẹ́ta. before three months. by the grace of God ọ̀pọ̀ nù yín máa wà ló fà. a lot of you will be abroad. ṣùgbọ́n èsè ni bọ́mí odò jésù. but you are not yet baptized. ìbùkún abrahamu etí ìjẹ́ tiẹ̀. the blessings of Abraham is not yours. ẹ bá ń wọ́ mi lẹ̀ please get me water. gbogbo èyí tẹ́ ìṣèrìbọ mi. all those have not been baptized. gbogbo èyí tẹ́ ìwà mi tẹ́ ti gba Jésù lọ́lọ́ wa tó lù bàtà. those have not accepted Jesus as their Lord. mo fún ní bọ́ sọ̀rọ̀ yìí. it's Mufutau that is speaking with you. Mufutau ni bọ́ sọ̀rọ̀. it's Mufutau that is talking to you. his father is Ibrahim. ọmọ olórí sàní mi. we were born into idol worshiping mo da gbogbo ẹ lẹ. I dropped everything. nítorí ọ̀rọ̀ tí bàbá mi sọ náà. because of my the words of my father. tẹnikẹ́ni tó bá súnmọ́ tó o bá sin ọlọ́run tó o sunkún lọ yẹ̀ wò. if you serve God and you shed tears. tó o bá fi ọ̀nà mi tó o bá fi ọ̀nà mi lówó wà padà sunkún bẹ́ẹ̀. if you have money through other means you will cry. tó o bá fi ọ̀nà mi gorí oyè wà sunkún bẹ́ẹ̀. if you get to the throne by other means you will cry you shed tears. òfò ni gbogbo ẹ. if you go through other means to blow you will have problems. bọ́ọ̀ bá rí gbogbo nǹkan tó kójọ everything you you will need one day. what is your hope? think of heaven. ẹ̀rọ bíi tí Jésù ti think of heaven Jesus as well. he said he is going to provide a place for us. my own house will not be. rárá o níbi tá à ń lọ yẹn ilé mi ò ní di dẹ́ ẹlòmí. My My own is father bàbá mi ti lọ sí bọ̀ padà wá ó ní ẹ máa lọ tí ọ̀run níbi tí kristi gbé wà àwọn wo ní lọ tí ọ̀run ọ̀yà yọ̀yọ̀yọ̀yà mama. nítorí kristi ah, torí kristi ẹ̀ ń tí ṣe é wà ah. ó fara hàn ah. nígbà náà ni pẹ̀lú ó fara hàn pẹ̀lú rẹ̀ nínú ògo nítorí náà ẹ máa pa ìyà ara yín run tí bẹ ní ayé. àgbèrè panṣágà olùkókò olè jìbìtì ìwà erí four one nine yóò àwọn wo ta ní ìsìn. Who are the people we have now? We have their own cross. They said there is no problem. They said they are taking the benefits of their fathers. Anybody that sells false will receive false money. Bíbélì lọ sọ bẹ́ẹ̀ mọ́ tell the wicked that he shall not prosper ẹ jẹ́ yí padà. let us change. káwá wo tí ọlọ́run yóò ṣe. and let's see what God will do. ọwọ́ ọlọ́run wà síbẹ̀. the hand of God. ẹ̀yin ikọ̀ àtìlú ẹ má lù mí. ministers of God. ẹ jẹ́ àdúró ti ọlọ́run. don't let us be defraud people. mo wí gbogbo bí underground ni èèyàn mẹ́rin lè máa bá bẹ̀rẹ̀ máa gbọ́. Ah, ah, ah, then you see people pray. sátani ti gbà nínú gbogbo church wa ńlá the devil has taken it from all our churches. orí òkè tẹ́lẹ̀ omi bá lọ àránṣẹ́ ọlọ́run tó ṣe mistake mistake ni ọmọ wa. people will begin to look for mistakes. mistake. you are going to receive power and you are looking for mistakes on the mountain. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ṣé theology ló kó bí ìjọ. is it theology that gather this place. theology kan. this is not theology. theology kan ló kó bí ìjọ. it's not theology that gather this place. theology dá kọ́ ọmọ. Eh, it's good for you to know theology. ògùn ọlọ́run tí í ṣe ẹ̀mí mi máa gbára ọlọ́run lóra gbogbo. it's the glory of God that is the power of the Holy Spirit. olójẹ́ kí ibi ìwà fún more than forty years is it That's to me àìmọye church tó tóbi délé láti wọ lẹ́yìn bẹ́ẹ̀. churches that are people people are no longer there. gbogbo ẹni tí ó ṣàṣeyọrí dópin ẹ̀mí ẹ̀ pàtẹ́wọ́ ńlá fún Jésù pàtẹ́wọ́ gan-an sọ pé màá débù wọn lọ sọ pé ọ̀run ni ilé mi sọ bẹ́ẹ̀ dáadáa màá lọ bá olórí àlùfáà ni èmi náà máa wà ń bẹ̀ ẹ̀dá tọ́lọ́ ń sọ pé kó darapọ̀ mọ́ Abrahamu lọ́dún yìí. all the people that God said they should join the children of Israel. tí wọ́n ṣe ìrìbọmi tí wọ́n sì rí ìrọ̀rùn déwú bẹ́ẹ̀ bá fún mi lómi márùn péré gbogbo ẹ̀yin tẹ́ ní Jésù tẹ́ ẹ̀ mi odò tuntun ẹ máa sábà wájú mi wọ́n ní ndàmílé lórí láàrin òní sí Sunday kí wọ́n mi fún ẹ máa sáré bọ̀ máa sá eré bọ̀ bí ọwà àkókò rèé bí a ṣe ṣe fún mi ní December twenty one nineteen eighty three. This is what happened to me December. Tí mo wo àgbàlá àtura December. December twenty-four nineteen eighty three. Máa bọ̀ wájú mi báyìí máa bọ̀ December twenty first máa bọ̀ ọ̀ ẹ̀ ṣe ìbọn mi ntọ́lọ́ ní ìṣe fẹ́yìn èèyàn yìí nìyẹn pé ẹ̀ tó bá wọn máa ìnìmọ́ ṣáìrè mi rò ṣáìrè máa bọ̀ táìmù mi ti kọjá máa bọ̀ máa bọ̀ kíákíá kíákíá kíákíá ẹ̀ ṣe ìbọn mi inú odò tí ń sàn kó o lè dọ́mọ ìgbàlà kó o lè wà nú àwọn ènìyàn tá a máa kà mọ́ ìjọba ọlọ́run kò sí ẹnikẹ́ni tí ò bá ṣe ìbọn mi kò níbi lọ èyí tí ìjọba ń ra ó àwọn ọmọ abraham tó bá jẹ́ nìkan so mo fi preach lónìí ó mi lọ́rùn. if i preach because of one person today. máa sá eré bọ̀ ẹ máa bọ́ síbì ẹ bọ́ síbì. come forward. ẹ bọ́ síbì. ọgọ́rùn-ún èèyàn ó jù bẹ́ẹ̀ lọ two hundred èèyàn ló wà tí èsè ìbọn mi tó o bá lọ lálẹ́ olúwa sọ fún mi pé ikú ń lé ọ kiri ó sì fẹ́ fi yẹ kú lórí ẹ̀. after you. bóyá jìnnà bóyá náà ń jẹ ọlọ́run ló fẹ́ fi yẹ kú lórí ẹ̀ ó fẹ́ fi yà. God says he wants to take it from you. olówó kan bẹ láàrin wa níbi tó lówó gan. Bẹ́ẹ̀ ṣèrí bọ́mi. Ọkàn gbórí ọ̀fẹ́ káàkiri gbogbo ìlú. Ọjẹ́ wo ọdún ìlọ́lọ́run sọ wípé òun fẹ́ yẹku lórí ẹ̀. Kọ́ ọ bọ́ sínú ẹ̀ ń bá ti bọ́ sínú ògùn Ábúráhámù láyé ó ti dọ̀mọ́ lẹ́yìn Jésù. Ó ti dọ̀mọ́ ẹ sáyẹ̀rẹ́ mi o ẹ sáyẹ̀rẹ́ àní táìmù kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn sọ pé ti ń bẹ lọ́wọ́ mi bá mi gbà á everybody on their team will say all the evil things all the things that will not make me well. eré tí mò all the filthiness take it away from me God save me save my life save my life God it is time. Let me be a son of God. Bíbélì wípé nínú ìwé Jọ́ẹ́lì yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ orí chapter seventeen eighteen verse seventeen and eighteen títí twenty seven ó ní ojú kì yóò ti àwọn èèyàn mi láyé kò sọ pé ojú kì yóò ti àwọn èèyàn o. ojú kì yóò ti dání. It says my people will not be put to shame. Ẹ lọ kọ́lẹ̀ yín tẹ̀ bẹ́ẹ̀ Go and write it down the people that are here. Èèyàn mẹ́fà lọ́lọ́run ní fi pé torí pé Nàìjíríà ìṣẹ̀lẹ̀ yín. Six of you Nigeria is not your home. Bẹ́ẹ̀ tí ìgbà Jésù. But you have not accepted Jesus. Torí ẹ̀ lọ́lọ́run fi ní pè yín that's why God said I will you ask ẹ sọ fọlọ mo fẹ́ mo fẹ́ turn around inú ayé mi mo fẹ́ kó gbé mi débi tí mo dé rí mo fẹ́ di ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ di ọmọ Ọlọ́run okògójì ènìyàn tẹ wúrú lórí ẹ mi ò fẹ́ kó fi ìpàdé freedom fest ẹ Jesus festival yìí ṣe eré sí ibi sá sí ibi ẹ bá ń lu ẹ bá ń lu omi yẹn ẹ máa wí tẹ̀lé mi mo ti sọ tèmi. Jésù sọ wípé. I said my. Ẹ má jẹ́ kí ọkàn yín dàrú. Do not let your heart be troubled. Jésù ló kú fún orílẹ̀-èdè. It is Jesus that. Tọ́ bá retí ìgbà tí orílẹ̀-èdè yóò padà dá. If you are waiting for when the nation will come, it will be late. Kò sí ntọ́kan Ọlọ́run. There is nothing concerning God. Ìpàdé ti rẹ́lu gbogbo àgbáyé báyìí. Problems are falling on the whole earth. Àwọn àjọbọ àgbáyé tí ìyàwó ti ń ya All the nations that do not borrow money have started borrowing money. Sọ fọlọ́dúnmáre. Tell the Almighty. Olúwa mo gbọ̀gbọ́. God I believe in you. Yọ̀ǹda ìbùkún Abrahamu fún mi. Release the blessings of Abraham. Mo fàyè mi fún ọ. I give my life to you. Sọ pé Jésù. Say Jesus. Mi ò gbọ́ dáadáa. Ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ sókè. Jesus. Jésù. Jesus. Mo gbàgbọ́. I accept you. Ní Olúwa. As my Lord. Àti Olùgbàlà mi. my saviour. Mo jẹ́wọ́. I confess. Níwájú Ọlọ́run. Before God. Àtàwọn angẹ́lì ẹ̀. And his angels. Àti àwọn ènìyàn Ọlọ́run. And his people. Bẹ́lá tí ò ní lọ. Na from today. Jésù. Jesus. Ìwọ nìkan ló kù tí màá sìn. You are the only one outside. Mi ni mo kó mọ Olúwa. I have nothing. Olúwa. Lord yọ̀ǹda ara rẹ sínú ayé mi yọ̀ǹda ara rẹ sínú iṣẹ́ mi yọ̀ǹda ara rẹ sínú àjò mi àmúbọ̀ rere jó kúrò ilẹ̀ ilẹ̀ lérí mi mú mi lọ́bẹ̀ bàbá mo gba Ábúráhámù gbọ́ mo gba Ísáàkì gbọ́ mo gba Jákọ́bù gbọ́ olúwa mo gba Jésù gbọ́ olúwa kàmí sí olódodo láti òní lọ ègún ọ̀ràn mi ti ń dìde mọ́jọ́ orí dìde èpò ọ̀ràn mi mọ́jọ́ orí dìde mọ́ láti òní lọ fi ìtura bá mi lò kó rí bẹ́ẹ̀ fún yín kíní yóò ṣe jẹ́ o kó rí bẹ́ẹ̀ fún yín kó rí bẹ́ẹ̀ fún yín kó rí bẹ́ẹ̀ fún yín bolúwa ti ń bẹ tẹ́ ẹ bá ti ṣèdìbọmi láàrin òní sí Sunday ẹ lọ wọnú ẹ wọnú májẹ̀mú Abrahamu lọ ẹ wọnú májẹ̀mú Abrahamu lọ ẹ tún bá wọn má mú bóun rere mọ́ kẹ́ ẹ máa gbàdúrà kọ́ máa gbà káyé yín dára kẹ́ ẹ kú ò lásán ó ti dára fún yín Jésù Olúwa wa ẹ tẹ̀lé àwọn àlùfáà yẹn àlùfáà wo lọ́mú ọ̀ya ẹ wò ẹ wò wọn wọ́n ti sẹ́wọ́ sí ẹ lọ bá wọn ní ìṣẹ́jú kan. one minute one minute gbàdúrà. give them in one minute. má jẹ́ sọ̀rọ̀ nù. don't let me lose heaven. èmi máa ń gbàdúrà kan. I used to say one prayer. fún mi tí yé sọ̀rọ̀ nù má jẹ́. what you will do for me that will make me lose heaven. Ọlọ́run má jẹ́ sọ̀rọ̀ God don't let me lose heaven. Jésù gbà mí. God save me. má jẹ́ sọ̀rọ̀ I must not lose heaven. ẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. pray. sọ́dàdúrà bẹ́ẹ̀. má jẹ́ sọ̀rọ̀ nù Olúwa. ṣàánú mi gbogbo ohun tó orí kò ṣe fún mi láyé má jẹ́ sọ̀rọ̀ nù. whatever you do for me. ṣàánú fún mi. I must not lose heaven ó ló lọ pèsè àyè lẹ̀. he said he's going to provide a place for you. yóò retí pé òun lọ sọ́run. are you expecting to go to heaven. tí n bá ń kọrin kan nù lé. I used to sing one song at home. ẹ àwọn ọmọ máa ń bá mi jà. the children used to fight me. pé ọjọ́ kan mo máa dágbére fún ayé yìí. he said one day I will beat this world back. bàbá ti ń kọ́ when I sing this song. Eh, àwọn that's not the song you should be singing now. if you are not thinking of heaven you are not thinking from today. a gbé ọ̀run sí ọlọ́kàn. àmín. ọ̀sàmí a gbé ọ̀run sí ọlọ́kàn. òòtún lọ lẹ̀ mọ́ òòrùn gòlò ó di ọmọ àrà ẹ so mọ́ ẹ máa so mọ́ bàbá gbogbo ẹ máa fún ọ lówó ẹ̀yin tẹ́ bá fẹ́ lówó. if you want to be rich give baba money. ẹ máa fún bàbá lówó. give baba money. ẹ jẹ́ ẹ wo ẹ jẹ́ agbádùn wọn títí di one twenty. let's enjoy him till one twenty. ẹ̀yin tẹ́ bá fẹ́ lówó wọn kún wọn. ẹ̀yin wo lẹ bá wa wá ṣàánú kù. how many of them how many of you came to. ẹ̀yin wo lẹ bá bàbá wa ṣàánú kù. kí ni mo ní káwọn èèyàn ṣe fún bàbá. what did I tell people to do. ẹ dáhùn tá ló bá wọn wá. God bless you wọ́n gbà mí gbọ́ torí wọ́n mọ̀ pé mi ṣe eléke apostle of peace ni wọ́n. is an apostle of peace. má wò wó lọ́dọ̀ bàbá. don't look for money to, from baba. bí baba kó owó lẹ́kọ́ ọ̀fẹ́. if baba gives you money say you don't want. ọ̀nà fún ẹsìn ni bá tọ̀ bí wọ́n bá gbọ́ lé ọ lórí ètò ọkàn bẹ̀. kọ́ wa máa sọ fọlọ́ tí wọ́n lọ bá pe baba. that if you have called this man. jẹ́ kí ìpín mi wọnú ògo let my glory let my life be blessed to God has lifted baba from so many people's opinion the journey of the prophet I can never release him from that coming. wọn náà ayé lẹ́gbàá tí mo fẹ́ ṣàjọ̀dún orí òkè wọ́n wà ń bí láago án ó ní bá mi ẹ̀tọ́ bẹ́ẹ̀. I said daddy you must be here. ẹ mo ti retí yẹ ẹ tó bẹ́ẹ̀ I'm expecting you. ẹ tó bẹ́ẹ̀ ọmọ kọ̀mándì bàbá ẹ torí yẹn sọ máa lè. because I'm not a bastard I was mo jalè lọ́nbì. I didn't steal from him. òdòfà díya lọ olóṣù fornication It lọ bless me go It fún bless me on this altar màmá àdùkẹ́ àtàwọn dìde wọn ní yàrá máa he said let's send this guy forth. and the two of them joined their hands to pray for me. don't be miserable wherever you are. má yapa o. don't rebel. if you see anybody rebelling. just. kéèyàn lè lọ bomi òkun kọ́ gbé bí ìkọ́ni gbogbo ayé ọmọ àbù sókun ni ṣé kò ní gbẹ o ṣiṣẹ́ lábẹ́ wòlíì. just mark him if you see somebody taking his business. ṣé ìṣọ̀kan kékeré kan fún yín. river it's not possible. ṣé fẹ́ gbọ́. let me tell you one small thing. ṣé gbà. will you believe. ee ọmọ tí ń yè lábẹ́ wòlíì kéré. Very few children succeed under the prophet. One twenty Jésù kò mélòó ló yẹ. Jesus gathered one twenty. How many succeeded? Mọ́kànlá. Sọ́bọ́ sí réṣíò yẹn. Kí ló yẹ tá a bá fẹ́ yọ̀dá mẹ́wàá one twenty? Ìkan tó èṣù. One of them became. Elijah àti Elisha. Elijah. èèyàn mélòó lóye ẹyọ kan àwọn ọmọ wòlíì máa ń kéré. the children of the prophet are few. gbogbo àwọn tó bá ti jẹ́ wòlíì ẹ̀ lọ wẹ̀yìn wọn aláìgbọràn lọ́pọ̀ jù láàrin wọn. we have so many disobedient children. ẹlòmíà kan wọn ṣe rán rán rán lábẹ́ wọn. some people just be misbehaving. Oh. Hello. Hi. Sir. Bàbá bàbá mi lórí òkè ńgbà kan ní kí n gbowó. I met my father on the mountain. Olé mi ní máa fún yín lówó. I said I will be the one to give you money. Èfi owó mo fi àtà. Ó sì ń jẹ́ ìyà náà. And I was suffering at that time. Ìyà ti tán. Suffering as I said. Bàbá mi ní lọ máa ṣe rere ìṣó. My father said I should have. Ètí àwa yìí, ó jù mí lọ. The last one he said you be greater than me. Ó sì rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ṣe ń ṣe. Mi ì sì ní dalẹ̀ wọn títí tí. I will not pé him mọ̀ pé mi bàbá mi máa gùn ẹ̀mí mi ọmọ náà sì máa gùn ẹ̀yin tẹ́mi yín máa gùn If you are going to have longevity of life, put your hands together for the Lord. ìgbà wo ni bàbá dé sóni ni bàbá dé ìjọ wo wọ́n ti dé ẹ dání àti Monday wọ́n ti wà ń bí pẹ́ ṣé àṣàlejò wọn lálẹ́ àbí àṣì ṣé a lè ṣe ẹ lè ṣe ṣé ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ heo ọ̀dà látòrí twenty thousand naira títí dé one thousand five hundred ẹjẹ adáwó ká pè fún wọn ní ìsìn ẹ̀yin tẹ́ fẹ́ lówó àpọ́sù ọ̀yà ọ̀wà bá ń ka ten thousand tí ọba pé lọ sínú báàgì níbi tí mo fi sí yẹn ọwọ́ àbẹ̀ ọ̀ máa pé bá ń ka ten thousand àwọn ni o mi. ẹ má ṣe jẹ́ kí ọkàn yín tó dàrú. ẹ má jẹ́ kí ọkàn yín dàrú. ẹ gba ọlọ́run gbọ́. ẹ gba ọlọ́run gbọ́. ẹ gbà mí gbọ́ pẹ̀lú. ẹ gbà mí gbọ́ pẹ̀lú. nínú ilé bàbá mi. nínú ilé bàbá mi. ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà gbogbo arìnrìn àjò ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. all sojourners put your hands together for the Lord. ọmọ Ọlọ́run tó ń wò mí lónìí. the children of God watching me today. kí ló dé. why. torílẹ̀-èdè fi le. is this nation dull. èmi ti gbàdúrà débẹ̀. I have prayed to that level. olúwa sọ pé ló mọ kórílẹ̀-èdè yìí Lord said he's the one that is involved. ó ló ìjọba burúkú lé a he said he's the one that brought the bad government. ó ló sì sọ wípé. and he's the one that said. kó máa rí bẹ́ẹ̀ lọ. it should be like this. ṣùgbọ́n lọ béèrè fún. but go and ask. all straight situation in Nigeria. Ipe bó tilẹ̀ wù kó rí lórílẹ̀‐èdè yìí. All situation you come to Nigeria. Orílẹ̀ bó ti wù kó rí lórílẹ̀‐èdè yìí. And pray. Lọ gbàdúrà. To make your life flourish. Kí ayé rẹ kó máa tẹ̀síwájú kó bá gbà mu. Ọgbẹ́ Yorùbá yẹn. Jésù wá sọ pé. Jesus now said. Ẹ má ṣe bẹ̀rù. Do not let your heart be troubled do not let your heart be troubled believe in God and believe in me in my father's house we are going on a journey. mi fẹ́ kí situation Nigeria gba Jésù lọ́wọ́. I don't want the situation of Nigeria to take Jesus from you. má jẹ́ kí situation Nigeria sọ ọ́ da láìní o. don't let the situation of Nigeria make you poor. aláìní Jésù àti òṣè o. don't let it make you lack Christ. ẹ sà. sà. èrè kí ló jẹ́ fún ènìyàn. what shall he profit a man. tó jèrè gbogbo ayé yìí. against the whole world tó sùn ẹ̀mí ẹ̀mí. and loses his soul. bàbá màmá. daddies and mommies. o ní sẹ́ńtà bí o ń lọ. you have a destination. balẹ̀ ọkàn rẹ mọ́nyányá. prepare your mind. pàyíndé pé kò sí tí ó lè mi padà. be determined and resolute that there is nothing. ìṣòro yóò gbọ́ ọ̀la ni. today's suffering is tomorrow's glory. a ti lọ kọ́lé rẹ lọ́rùn. Your house in heaven is built already. Gbogbo tó o bá ní láyé. Whatever you have on earth. Fi sin Ọlọ́run. Use it to serve God. Gbogbo tó o bá ní láyé. Whatever you have on earth. Wá àyè láti sin Ọlọ́run. Find time to serve God. Gbogbo ọ̀run má mú ọlọ́run lọ́wọ́ ọ̀tún. don't take God feebly. mú ọlọ́run lọ́wọ́ òsì. hold God firmly. nítorí pé. because ayé tá a wà nù rẹ̀ máa bá a the world we find ourselves will be will be worse. kèésì ẹ̀yin nìkan ní nàìjíríà nìkan nìkan dé bá. it's not only Nigeria that is. orílẹ̀-èdè tí ìyàwó ti yáwó báyìí. all the nations that do not borrow money before it's now loaning. ó nígbà tó bá ìkẹyìn ayé. it's at the end time. ìpọ́njú yóò di púpọ̀. there will be great poverty. sọ tí bẹ́lẹ́gbẹ́ pé mi ní bá wọn ní. tell your neighbor I will not poverty pẹ́mi ní bá wọn ní torí ọmọ ọlọ́run ni mí torí bàbá rẹ sọ pé ojú kì yóò ti àwọn èèyàn mi láyé níwọ̀n ìgbà tó o bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run ojú òní tí ọ ìjọba ọ̀run là ń lọ ìjọba ọ̀run là ń lọ ojú ọmọ ìjọba ọ̀run sì gbọdọ̀ rí. and you must find tribulations. E, o Jésù tó wá la ọ̀nà ìjọba ọ̀run fún wa. Jesus has made the way to salvation. ohun tí o lè ntọ́ gbọ́dọ̀ máa rò tó fi ní ìsọ́ránsì pọ̀ lọ sọ́run olùmọ̀fẹ́ sọ yìí ẹ bá mi lọ sínú ìwé kólóṣè. that you are going to heaven. go into the book of Colossians. Colossians chapter three verse one to six can somebody quickly read. ìjọba ọ̀run wa ọba wa nù ẹgbẹ́ ìgbóni ẹgbẹ́ ẹlọ́jẹ ẹgbẹ́ kìíní kú ọgbẹ́ if you are in any any spiritual any any ẹgbẹ́ any group of darkness live in ìwọ tó ń dẹ́ṣẹ̀ kúrò mbẹ́ kí ni bíbélì yẹn kọ́ ló ṣe orí kẹta látẹ̀tẹ̀ ìkíní ṣàìrè ṣàìrè ǹjẹ́ ǹjẹ́ bí ẹ bá ń jẹ́ bí ẹ bá ń jíde pẹ̀lú Kristi ǹjẹ́ ǹjẹ́ bá jí ń dìde pẹ̀lú Kristi. bá jí ń dìde pẹ̀lú Kristi. ẹ máa ṣàfẹ́rí àwọn ọmọ tí ń bẹ lókè. ẹ máa ṣàfẹ́rí tí ń bẹ lókè. àkókò ni kó gbé ọkàn rẹ sókè. this is the time that you lift your hand up. àkókò ni kó máa ru ọ̀run o. this is the time you have to think of heaven. tàbá tí ọlọ́run láyé ìtọ́ ọ̀bá tí ọ̀run ọ̀sàyé wá o. if you are satisfied on earth and you don't get to heaven you have come to me. bàbá ṣe bí ọpẹ́ ni a ní kẹ́ ẹ já dú. daddy they said we should give them. kókó tí wọ́n fẹ́ mi ni mò sọ fún. this is what I have been told to tell you tá ò bá ti ṣàfẹ́rí ti ń bẹ lókè. if you are not searching for things above. mo fẹ́ ni mo fẹ́ ni ọ̀rọ̀ ayé lọ church ma. you cannot ah, go to church again. mo fẹ́ ni mo fẹ́ ni ọ̀rọ̀ ayé sẹ́fọ́lọ́ ma. you don't have the time to work for God. I want to have I want to have. ohun ayé lọ. you are thinking of only earthly things. after ikú wa gbogbo ẹ lẹ. after death you will drop everything tí wọ́n bá ọlọ́run tó bẹ̀rẹ̀ bí ìmọ̀jẹ́ kan bẹ̀. If the same ministers of God that started this place, I'm one of them. Ibi tá a wà inú igbó This place was the bush before. Ilé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́yá. There used to be one house around there. Pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. By the grace of God. Ojúlé bíi mẹ́ẹ́ ọmọ àtó bọ́yá flat bíi eighteen flat. It will be about eighteen flat. It's behind there ìgbà yẹn hospital eléyìí wò hóróró ni. this hospital was still very small. ibi àwọn panápaná wà yẹn gbogbo ẹ̀ igbó ni. all the places that we have the fire brigade was bush. àwọn kan ló ní gbà náà. it was owned by some Someone people. sáwọn ni ó ní ní ìsìn. adé di owner now. ẹ dáhùn lé ayé níwọ̀nba. pursue the world. má bá wọn ṣeré ṣú àti ẹsẹ̀ lákòókò yìí. don't go into ritual making now. má bá wọn sògbówó má gbọ́kọ̀ sògbówó má gbàgbà sògbówó. don't go into ritual making. dúró ti Ọlọ́run. stand with Christ. ẹ gbé yín síbi tá à lọ. Put your affections in heaven. Kò sí ìrántí Ọlọ́run tó mú àmúmọ́ tí ń dókè. There is no minister of God that has an agenda that will get to the top. Ẹ̀yin kò àti ìgbẹ́ fi òru bá Ọlọ́run sọ̀rọ̀. Ministers of God let us use our night to speak to God. Ìrántí Ọlọ́run tó bá fẹ́ di ńlá kọ́ sọ̀rọ̀ Any minister of God that wants to be great and wants to speak. Yóò gba òru mọ́ Ọlọ́run lọ́wọ́. Will take night from God. O gbọ́dọ̀ jẹ́ olóorun. You must not be a slumber. Bàbá báyàwó rẹ̀ sọ̀tàn bẹ́lú takọ tó máa bẹ̀rẹ̀ sí béèrè. Even after meeting with your wife, go out and start praying. It does not stop you. Begin to pray. And if you see that it's taking too long, you separate yourself. I don't see a place where there's no house of prayer. You'll be caging yourself and you'll be praying. Anybody that cannot do what Jacob did cannot see God. And anybody that sees God. Hello. Hi, sir torí ọlọ́run anybody that sees you tó tẹ̀síwájú mọ́ and you cannot progress again agbára ọlọ́run máa ń lọ ọ́lẹ̀ ni the power of God will just be diminishing tọ́ ọba tó ti ráyè fún yóò gbà when you have time for him he will go up again if you have time for him he will be expanding wàá iye eré ọ̀wà níra your mind your, your comprehension will not be dull èmi àwọn ọmọ tí ìṣe fún bàbá ẹsẹ̀ abíyára I don't know what God has not done for that ẹsẹ̀ abíyára ó fi ebi ìra ńlẹ̀ he is now rolling on the floor here ẹni tó ni wọ́n wọ́n ra ńlẹ̀ he is rolling to him that the person that owns him because he knows that this place is not home time. He knows this is not the place we will see. Temporary time is a this earth is a temporary. Eh, ayé yìí jẹ́ ibi ayé àkókò kúkúrú. Either you like or not. One day. You will go. O lọ. Either you like or not. If your time is if your time finish this this earth you will go. Tí àkókò rẹ bá ti tó nínú ayé yìí, o lọ. It is better. Ó sàn fún To think. Kó ronú. About death. Kó máa ronú ọ̀run. It is time. Ó tún àkókò. To change your life. Láti yí ayé rẹ padà. From iniquity. Láti inú ẹ̀ṣẹ̀. To to to to to holiness. Láti sínú ìwà mímọ́. Ìjọ tó ti ń dàgbà báyìí. A church that is totally what? sọ fún mi ni pé agbára ẹ̀mí máa ń kásẹ̀ ńlẹ̀. The power of Holy Spirit used to set them by. Because nobody will set money. Owó ti wà. Money is there. Ọlá ti wà. There is wealth. Àwọn èèyàn ńlá ti wà lábẹ́rẹ́ ìlẹ̀kùn ṣùgbọ́n ẹkún tí kì í tán ni ẹ̀mí mímọ́. but the the cry that does not end is that. ẹni ọba lè já lomi ẹ̀mí mímọ́ tẹ́ ẹ lọ bí ẹ̀rín ló fàyè rẹ rí. you will laugh till the end of your time. pẹ̀lú wàhálà tó o rí kọ́ bá mi. whatever problem you find. bàbá mi wá bá mi ní thirty years anniversary wọ́n bá mi lórí la mo thirty years anniversary. mo ṣe ìyàwó kan jáde mo pè ní mo pè tọ́pìkì yìí ní ńlá I made a a, a message called tribulation the problem you don't know the root cause. orí ọ̀tà orí ọ̀tà àánú kù ni mẹ́nìkan sọ pé ṣé wòlíì kan tún kù èrò rèé ń bolè rèé ti wá. Where did these people come from? Where do we have this large crowd? The minister of God I invited. he mentioned a place. He said, Is it this Ìwọ ọmọkùnrin tó máa rìn bí ọ̀gá. You this man that just walks feebly. Sọ ọmọ pé wòlíì a gbé wòlíì mi. Do you know that this prophet can swallow prophet? Ó sì tọwọ́ bọ̀ mí lára. He put his hand on my body. Ọ̀tá mi lọ́fà. Mi ní kúrọ́ fún lórí pílù bàbá mi. I will not lie for you. I will not lie to you on this altar. N kò lé mi dé stage bàbá bẹ́ẹ̀ sí dé pé tí bàbá ọ̀dẹ́jọ bí wá tí gbogbo wọn wá. Daddy Oludejobi came my brother. onítọ̀ ọba ṣe pa àfàyàkìlà pa ẹ́. if you can if you if you cannot kill you we will kill you. a wà lórí platform káàkiri. and we are both on the platform. jọ ọmọ bí ọ̀n mọ́. do you know where you are going again. jọ oró ti ọ̀run mọ́. are you thinking of heaven again. bàbá mi máa ń sọ̀rọ̀ kan tí mo sì kí. my father used to say something that I hold on to. tí kò bá rí ayé rẹ tó ń lọ síwájú tó ń ṣe gbogbo ẹ̀ àrà lọ́lọ́ ń tó o bá tún débẹ̀ mi wà á pé àrà tó kù. when you see your life moving forward and you see yourself as a wonder. ṣùgbọ́n when you get to other places you see another wonder. gbogbo àrà tọ́lọ́run dá yẹn. but the wonder God is doing. ọ̀ndà nítorí ìjọba rẹ̀. he is making it because of his kingdom. ọ̀ndà nítorí pé kí àwọn èèyàn tó lè pọ̀. he wants people to gather in ìjọba rẹ̀. in his kingdom. gbogbo ọmọ ìjọba ọ̀run ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. and the children of the kingdom of God. ẹ kò sí tọ́lọ́n ṣe fún mi mo sọ fọlọ́run fún agbára tó borí owó agbára tó borí ọlá agbára tó borí ipò agbára tí ò ka ayé kúmọ́. the power that does not consider the earth again. mo fẹ́ máa rìn bíi tálíkà. I want to walk like a poor. nígbà tó sọ mí dolówó. why you have made me rich. mo fẹ́ máa rìn bíi aláìlágbára. I want to be working siblings. Eh, ẹranko tó wùyàn láti dìmọ̀ láyé. the easiest animal you want to cleave to is. tó tẹ́ ẹ bá wò lójú ẹ dàbí ẹni pé kẹ́ ẹ máa fọ́pa lórí. when you look at it you want to touch it. tó bá fẹ́ sùn lé á lé wọ̀ ọ́. if he wants to sleep he will sleep on. kí lorúkọ ẹranko náà. kìnìún. is lion. wọ dọdọ rẹ kọ sọ pé. you just move close. kọ wá sọ pé ọgbọràn ni. ẹ eh, kìnìún sí. náà máa jólúwọ that person will will be ignited with fire. tó yẹ kó dà nìyẹn. that is what you should become ṣùgbọ́n àníyàn ayé òjò oró tọ̀run. but the the troubles the trials. so oríṣi ọba rẹ ti ṣe rere lọ́wọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. you see people sọ pé tiẹ̀ náà own blessing is coming. àṣeyọrí tiẹ̀ náà ṣe kí ni your own success is also coming. ọba rẹ ti ń yọ̀ máa bá yọ̀. if you see people rejoicing you just rejoice. ọba rẹ ti kọ́lé lọ́gbà ọba sí. if you have people building house well do housewarming with them. transfer máa dé. there is going to be transfer very soon. torí pé ìwọ náà máa ṣiṣẹ́ táyé máa mì. because you will do things that the world will share. ògo rẹ máa fi mímọ̀ fàyè. your body will be known to the world. ẹ̀rọ ti ọ̀run ọ̀yá ọ̀yá sáré sáré ìyá yẹn. níbi tí kristi gbé wà. níbi kristi gbé wà. tí ó jókòó. tó jókòó. ní ọwọ́ ọ̀tún ọlọ́run. ní ọwọ́ ọ̀tún ọlọ́run ọyọyọyọ màmá. ẹ máa ronú àwọn ọkọ tí ń bẹ lókè. ẹ máa ronú tí ń bẹ lókè. kì í ṣe àwọn ọkọ tí ń bẹ ní ayé. kì í ṣe àwọn tí ń bẹ ní ayé. nítorí ẹ ti kú. ẹ lọ wẹlòmíì kò tí ì kọjú mọ́tò wa tá a dúró lọ́wọ́ ẹ máa gbéra gáàsì wọn ò ní lè dọ́dọ̀ ẹ̀ mọ́. the people cannot get to him again. iṣẹ́ mi ọlọ́run nílò. he is not using the spirit of God. ẹ̀mí ọlọ́run ṣe gbéraga. the spirit of God does not is not proud. ẹ̀mí ọlọ́run the spirit of God does not say something ẹ já rẹra sílẹ̀. let us humble ourselves. ibi à ń lọ ká lè rí. so that we can get to where we are going. kó wa jẹ́ mọ́ bàa á lójú. so that the things of the world will not come out. àfọwọ́bàfilẹ̀ ń bì. this world is a church. tọ́ ọ bá ti fẹ́ sọ pé bẹ́ẹ̀ kọ́ tá a bá ti ṣe sóòrù tán. when you say it's not so. báyìí tó gbé wá yẹn bọ́yọ̀ owó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá délé kó o dì mọ́ yà that box you have brought on that bag. tọ́ba jẹ́ páyà rẹ lọ́ba kọ́ ọba jí la bọ́yọ̀ sàn ló jí orí kò that's how the world is. say I will not lose heaven. I will not lose heaven. I will not lose heaven gbogbo ẹ̀yin tẹ̀ mẹ́bí tẹ̀ tí ní Jésù. all those that are here are gbogbo ẹ̀yin tẹ̀ tí gba Jésù ló wà lónìí. accepted Christ. tẹ̀ mẹ́bí lálẹ́ yìí. that you are here tonight. Ọlọ́run ní dá lé lórí. the Lord said I should put water on your head. kẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀dọ̀mọ Abraham. that you become children of Abraham. Olúwa sì ní sọ fún mi pé. the Lord said I should tell you. tó tó doṣù mẹ́ta. before three months. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God ọ̀pọ̀ nínú yín máa wà ló fàs. a lot of you will be abroad. ṣùgbọ́n èsè ìbá mi ò gbòjì sí. but you are not yet baptized. ìbùkún abrahamu ètí ìjẹ́ tiẹ̀. the blessings of abraham is not yours. ẹ bá ń wó mi lẹ̀. please get me water. gbogbo èyí tẹ́ ìsè ìbọn mi. all those have not been baptized. gbogbo èyí tẹ́ ìwà mi tẹ́ ìtì gba jésù lólúwa tó have not accepted jesus as their lord. it's mufutau that is speaking to you. his father is ibrahim. ọmọ olórí sànímí. we were born into idol worshiping. mo dá gbogbo ẹ lẹ́ẹ̀. I dropped everything. Nítorí ọ̀rọ̀ tí bàbá mi sọ ní. Because of my the words of my father. Ẹnikẹ́ni tó bá súnmọ́, tó o bá sin Ọlọ́run tó o sunkún lọ yẹ̀ wò. If you serve God and you shed tears, Tó o bá fi ọ̀nà mi, tó o bá fi ọ̀nà mi lówó wà á padà sunkún bẹ́ẹ̀. If you have money through other means, you will cry. Tó o bá fi mi gorí òye wà á sunkún bẹ́ẹ̀. If you get to the throne by other means, you will cry. You shed tears. If you go through other means to blow you will have problem. when you see everything you have gathered everything you you will need one day what is your hope think of heaven. ẹrù obi tí jésù ti lọ. think of what jesus has done he said he is going to provide a place for us. my own house will not be. rárá o níbi that place i am going my own house. o ò ní pẹ́ mi gbógun bàbá mi ti lọ́run sí bọ̀ padà wá ó ní ẹ máa rọtí ọ̀run níbi tí kristi gbé wà àwọn wo ní lọ́tọ̀ ọ̀yà yọ̀yọ̀yà màmá. nítorí kristi ah, torí kristi ẹ̀ ti ṣe é wà ah. ó fara hàn ah. nígbà náà ni pẹ̀lú ó fara hàn pẹ̀lú rẹ̀ nínú ògo nítorí náà ẹ máa pa ìyára irun tí bẹ ní ayé. àgbèrè panṣágà fún kòkòrò olè jìbìtì ìwà èrí four one nine yo, àwọn wo ló kún ta ní ìsìn. Who are the people we have now? We have Yahoo Plus. Problem. They said there is no problem. Àwọn gbogbo àwọn bàbá àwọn. They said they are taking the benefits of their fathers. Gbogbo ẹnikẹ́ni tó bá tajà ìpè, kí ni ó ṣe? Anybody that sells false will receive false money. Bíbélì lọ sọ bẹ́ẹ̀ má bínú ó ní ẹ sọ pé ọ sọ fún èèyàn búburú pé kí ni ó ṣe kí ni. If they tell the wicked that he shall not prosper ẹ jẹ́ yí padà. let us change. káwá wo tí ọlọ́run yóò ṣe. and let's see what God will do. ọwọ́ ọlọ́run wà síbẹ̀. the hand of God. ẹ̀yin ikọ̀ àtìlú ẹ má jẹ́ àlù ministers of God. ẹ jẹ́ àdúró ti ọlọ́run. don't let us be big people. mo wí gbogbo bí underground ni èèyàn mélòó lè máa bá bẹ̀rẹ̀ máa gbọ́. Ah, ah, ah, then you see people pray. sátani ti gbà nínú gbogbo church ìlú wa ńlá ńlá. the devil has taken it from all our churches. orí òkè tẹ́lẹ̀ omi bá lọ àrùn sí ọlọ́run tó ṣe mistake ń wọn bá ń sọ̀rọ̀ lánìí mistake ni ọmọ wa. people will begin to look for mistakes. ọlọgbàgbà you are going to receive power and you are looking for mistakes on the mountain. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú o ṣé theology ló kó bí ìjọ. is it theology that gather this place. theology kan. this is not theology. theology kan ló kó bí ìjọ. it's not theology that gather this place. theology dá akọ ọmọ. Uh, it's good for you to know theology. ògùn ọlọ́run tí ṣe ẹ̀mí mímọ́ agbára ọlọ́run ló gbogbo. it's the glory of God that is the power of the Holy Spirit. olójẹ́ kí ibi ìwà fún more than forty years is it That's to me àìmọye church tó tóbi be the sí òye many bigger churches that are people people are no longer there. gbogbo ẹni tí ó ṣàṣeyọrí dópin ẹ̀mí ẹ̀ pàtẹ́wọ́ ńlá fún Jésù pàtẹ́wọ́ gan-an sọ pé màá dé fún wọn lọ sọ pé ọ̀run nílé mi sọ bẹ́ẹ̀ dáadáa màá lọ bá olórí àlùfáà ni èmi náà máa wà ń bẹ̀ ẹ̀dá tọ́lọ́ ń sọ pé kó darapọ̀ mọ́ Abrahamu lọ́dún yìí. all the people that God said they should join the children of Abraham. tí wọ́n ṣe ìrìbọmi tí wọ́n sì rí ìrọ̀rùn ẹ fún mi lómi márùn péré gbogbo ẹ̀yin tẹ́ẹ̀tì ní Jésù tẹ́ẹ̀tì ṣèrìbọmi odò tuntun ẹ máa sábà wájú mi wọ́n ní ń dá mi lé lórí láàrin òní sí Sunday kí wọ́n ṣèrìbọmi fún ẹ máa sáré bọ̀ máa sá eré bọ̀ bí ọ àkókò rèé bí a ṣe ṣe fún mi ní December twenty one nineteen eighty three. This is what happened to me in December. Tí mo wo àgbàlá àtura December. December twenty-four nineteen eighty three. Máa bọ̀ wájú mi báyìí. December twenty first. máa bọ ọ yẹ ṣe ìbọn mi ntọ́lọ́ ní ìṣẹ́fẹ́ yẹn yẹn nìyẹn pé ẹ tó bá wọn máa ní mọ́ ṣáìrè mi o ṣáìrè máa bọ̀ táìmù mi ti kọjá máa bọ̀ máa bọ̀ kíákíá kíákíá kíákíá ẹ ṣe ìbọn mi inú odò tí ń sàn kó o lè dọ́mọ ìgbàlà kó o lè wà nú àwọn ènìyàn tá a máa kà mọ́ ìjọba ọlọ́run kò sí ẹnikẹ́ni tí ò bá ṣe ìbọn mi kò níbi lọ èyí tí ìjọba abúlé ó gba àwọn ọmọ abraham tó bá nìkan so mo fi preach lónìí ó tẹ́ mi if i preach today to some one person today. máa sá eré bọ̀ ẹ máa bọ́ síbì ẹ bọ́ síbì. come forward. ẹ bọ́ síbì ọgọ́rùn èèyàn ó jù bẹ́ẹ̀ lọ two hundred èèyàn ló wà tí èsè rì bọ́ mi tọ́ ọ lọ lálẹ́ olúwa sọ fún mi pé ikú ń lé ọ kiri ó sì fẹ́ fi yẹ kú lórí ẹ̀ bóyá jìnnà bóyá kìnínní wọn náà ń jẹ ọlọ́run ló fẹ́ fi yẹ kú lórí ẹ̀ ó fẹ́ fi yà wọ́n lórí ẹ̀. sáyéré olówó kan bẹ láàrin wa ń bí tó lówó gan ee sèrí bọ́ ọkàn ń gbórí ọ̀fẹ́ káàkiri gbogbo ìlú mi ọjẹ́ wo ọdún ìlọ́lọ́run sọ wípé òun fẹ́ yẹ kú lórí ẹ̀ kọ́ ọ bọ́ sínú ẹ̀ ń bá ti bọ́ sínú ògùn Ábúráhámù lẹ́yìn òtítọ́mọlẹ́yìn Jésù òtítọ́mọ ẹ̀ sáyéré mi o ẹ̀ sáyéré àní táìm àní kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn sọ pé ti ń bẹ lọ́wọ́ mi bá mi gbà á everybody on their team will say all the evil things all the things that will not make me ìwà eré all the filthiness take it away from me God save me save my life save my life God it is time. Let me be a son of God. Bíbélì wípé nínú ìwé Jóẹ́lì yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ orí chapter seventeen eighteen verse seventeen and eighteen títí twenty seven ó ní ojú kì yóò ti àwọn èèyàn mi láyé kò sọ pé ojú kì yóò ti àwọn èèyàn o. ojú kì yóò ti dání. It says my people will not be put to shame. Ẹ lọ kọ́lẹ̀ yín tẹ̀ bẹ́ẹ̀ mi. Go and write it down the people that are here. Èèyàn mẹ́fà lọ́lọ́run ní fi pé torí pé Nàìjíríà ìṣẹ̀lẹ̀ yín. Six of you Nigeria is not your home. Bẹ́ẹ̀ tí ìgbà Jésù. But you have not accepted Jesus. Torí ẹ̀ lọ́lọ́run fi ní pè yín that's why God said I will call you ask God for what you want. ẹ sọ fọlọ mo fẹ́ mo fẹ́ turn around inú ayé mi mo fẹ́ kó o gbé mi débi tí mo dé rí mo fẹ́ di ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ di ọmọ Ọlọ́run okògójì ènìyàn tó wúrù lórí ẹ̀ mi ò fẹ́ kó o fi ìpàdé freedom fest eh, Jesus festival yìí ṣe eré sá eré sí ibi sá eré sí ibi ẹ bá ń lu ẹ bá ń lu omi yẹn ẹ máa wí tẹ̀lé mi mo ti sọ tèmi. Jésù sọ wípé I've said my. Ẹ má jẹ́ kí ọkàn yín dàrú. Do not let your heart be troubled. Jésù ló kú fún orílẹ̀-èdè. It is Jesus that. Tó o bá retí ìgbà tí orílẹ̀-èdè yóò padà dá. If you waiting for when the nation will late. It will be late. Kò sí ntọ́kan Ọlọ́run. There is nothing concerning God. Ìpàdé ti rẹ́lu gbogbo àgbáyé báyìí. Problems are falling on the whole earth. Àwọn àjọbọ àgbáyé ti ìyàwó ti ìyàwó ọtán. All the nations that do not borrow money have started borrowing money. Sọ fọlọ́dúnmáre. Tell the Almighty. Olúwa mo gbọ̀gbọ́. God I believe in you. Yọ̀ǹda ìbùkún Abrahamu fún mi. Release the blessings of the Mo fàyè mi fún ọ. I give my life to you. Sọ pé Jésù. Say Jesus. Bí ọgbọ́ dáadáa, ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ ké Jesus. Jésù. Jesus. Mo gbàgbọ́. I accept you. Ní Olúwa. As my Lord. Àti Olùgbàlà mi. And my saviour. Mo jẹ́wọ́. I confess. Níwájú Ọlọ́run. Before God. Àtàwọn angẹ́lì ẹ̀. And his angels. Àti àwọn ènìyàn Ọlọ́run. And his people. Bẹ́lá tí ò ní lọ. Now from today. Jésù. Jesus. Ìwọ nìkan ló kù tí màá sìn. You are the only one outside. Mi ni mo kó mọ Olúwa. I have nothing. Olúwa. Lord yọ̀ǹda ara rẹ sínú ayé mi yọ̀ǹda ara rẹ sínú iṣẹ́ mi yọ̀ǹda ara rẹ sínú àjò mi àmúbọ̀ rere yóò kúrò ilẹ̀ ilẹ̀ lérí mi mú mi lọ́bẹ̀ bàbá mo gba Abrahamu gbọ́ mo gba Isaki gbọ́ mo gba Jacobu gbọ́ olúwa mo gba Jésù gbọ́ olúwa kàmí sí olódodo láti òní lọ ègún ọ̀ràn mi ti ń dìde mọ́jọ orí dìde èpè ọ̀ràn mi mọ́jọ orí dìde mọ́ láti òní lọ fi ìtura bá mi lò kó rí bẹ́ẹ̀ fún yín kí ni yóò ṣe jẹ́ o kó bẹ́ẹ̀ fún yín kó rí bẹ́ẹ̀ fún yín kó rí bẹ́ẹ̀ fún yín bólúwa ti ń bẹ tẹ́ ẹ bá ti ṣèdìbọmi láàrin òní sí Sunday ẹ lọ wọnú ẹ wọnú májẹ̀mú Abrahamu lọ ẹ wọnú májẹ̀mú Abrahamu lọ ẹ tún bá wọn má mú bóun rere mọ́ kẹ́ ẹ máa gbàdúrà kọ́ máa gbà káyé yín dára kẹ́ ẹ kú ò léèyàn lásán ó ti dára fún yín Jésù Olúwa wa ẹ tẹ̀lé àwọn àlùfáà yẹn àlùfáà wo lọ́wọ́ ọ̀ya ẹ wò ẹ wò wọn wọ́n ti sẹ́wọ́ sí i ẹ lọ bá wọn ní ìṣẹ́jú kan. one minute one minute gbàdúrà. má jẹ́ sọ̀rùn nù. don't let me lose heaven. èmi máa ń gbàdúrà kan. I used to say one prayer. fún mi tí n yé sọ̀rùn nù. what you will do for me that will make me lose heaven. Lord má jẹ́ sọ̀rùn nù. God don't let me lose heaven. Jésù gbà mí. God save me. má jẹ́ sọ̀rùn nù. I must not lose heaven. ẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. pray. sọ́dàdúrà bẹ́ẹ̀ má jẹ́ sọ̀rùn nù Olúwa ṣàánú mi gbogbo tó orí kò ṣe fún mi láyé má jẹ́ sọ̀rùn. whatever you do for me. I must not lose heaven ó ló lọ pèsè àyè lẹ̀. he said he's going to provide a place for us. yóò retí pé òun lọ sọ́run. are you expecting to go to heaven. tí n bá ń kọrin kan lé. I used to sing one song at home. ẹ àwọn ọmọ máa ń bá mi jà. the children used to fight me. pé ọjọ́ kan mo máa dágbére fún ayé yìí. I said one day I will beat this world bàbá ti ń kọ́ when I sing the song. àwọn máa ní eh, bàbá yẹn kì í ṣe yẹn lọ́yẹ̀ máa kọ́ ní. Daddy that's not the song you should be singing now. ọba máa ronú ọ̀run ìsọmọ ọ̀run. if you are not thinking of heaven you are not thinking of heaven from today. Amen. gbé ọ̀run sí ọlọ́kàn. ọ̀sàmì a gbé ọ̀run sí ọlọ́kàn. òtún lọ lẹ̀ mọ́ orògùnlù ó di ọmọ àrà àṣẹ ni ó dọ́mọ àrà ẹ so mọ́ ẹ máa so mọ́ bàbá gbogbo ẹ máa fún ọ lówó ẹ̀yin tẹ́ bá fẹ́ lówó. if you want to be rich give baba money. ẹ máa fún bàbá lówó. give baba money. ẹ jẹ́ ẹ wo ẹ jẹ́ agbádùn wọn títí di one twenty. let's enjoy him till one twenty. ẹ̀yin tẹ́ bá fẹ́ lówó wọn kún wọn. ẹ̀yin wo lẹ bá wa wá ṣàánú kù. how many of them how many of them? came to. ẹ̀yin wo lẹ bá bàbá wa wá ṣàánú kù. kí ni mo ní káwọn èèyàn ṣe fún bàbá. what did I tell people to do. ẹ dáhùn ta ló bá wọn wá. God bless you wọ́n gbà mí gbọ́ torí wọ́n mọ̀ pé mi ṣe eléke apostle of peace ni wọ́n is an apostle of peace má wò wó lọ́dọ̀ bàbá. don't look for money to, from baba. bí baba kó owó lẹ̀ kọ́ if baba gives you money say you don't want. ọ̀nà fún ẹ̀sìn ni wọ́n bá tọ̀ bí wọn bá gbọ́ lé ọ ọkàn bẹ̀ kọ́ wa máa sọ fọlọ́ tí wọ́n lọ bá pe bàbá that if you have called this man. jẹ́ kí ìpín mi wọnú ògo nù. let my glory let my glory be to God. God has lifted baba from so many people of people. ìdí nìyẹn ìrìn àjò wòlíì journey of the prophet I can never release him from that comment. wọ́n náà ayé ilé gbà tí mo fẹ́ ṣàjọ̀dún orí òkè wọ́n wà ń bí láago mẹ́sàn-án oníbàá mi ẹ̀ tó I said daddy you must be here. ẹ mo ti retí yẹ ẹ tó bẹ́ẹ̀ I'm expecting you. ẹ tó bẹ́ẹ̀ ọmọ kọ̀mándì bàbá ẹ torí iye sọ máa le. because I'm not a pastor that was mo jalè lọ́nbì. I didn't steal from him. òdòfà díya lọ olóṣù no fornication he bless me go he blessed me on this altar mama adùkẹ́ àtàwọn dìde wọn ní yàrá máa ń jáde sí. he said let's send this guy forth. àwọn méjèèjì sì pawọ́pọ̀ wọn tó gbàdúrà fún. and the two of them joined their hands to pray for me. wọ́n ṣe bálabàlà ń bí ọba ti dáa fún ọ. don't be miserable wherever you are as well don't rebel. ọba rẹ ni ó yapa yín mú sí. if you see anybody rebelling. wo just. kéèyàn lè lọ bomi òkun kọ́ gbé bí ìkọ́ni gbogbo ayé ọmọ àbù sókun ni ṣé kò ní gbẹ o ní ṣiṣẹ́ lábẹ́ wòlíì. just mark him if you see somebody taking his place. ṣé sọ̀kan kékeré kan fún yín. river it's not possible. ṣé fẹ́ gbọ́. let me tell you one small thing. ṣé gbà. would you believe. ee ọmọ tí ń yè lábẹ́ wòlíì kéré. very few children succeed under the prophet. one twenty Jésù kó mélòó ló yẹ. Jesus gathered one twenty how many succeeded. mọ́kànlá sọ́bọ́sí ratio yẹn kí ló yẹ tá fẹ́ yọ̀dá mẹ́wàá one twenty ìkan èṣù. one of them became. Elijah àti Elisha. Elijah. èèyàn mélòó lóye ẹyọ àwọn ọmọ wòlíì máa ń kéré. the children of the prophet are few. gbogbo àwọn tó bá ti jẹ́ wòlíì ẹ̀ lọ wẹ̀yìn wọn aláìgbọràn lọ́pọ̀ jù láàrin wọn. we have so many disobedient children. ẹlòmíà kan máa ṣe rán rán rán lábẹ́ wọn. some people just be misbehaving. Oh. Hello. Hi. Ọba bàbá mi lórí òkè ńgbà kan ní kí n gbowó. I met my father on the mountain. Olé mi ní màá fún yín lówó. I said I will be the one to give you money. Ìfi owó mo fi àtà. Ó sì ń jẹ́ ìyà ńgbà náà. And I was suffering at that time. Ìyà ti tán. Suffering as I said. Bàbá mi ní lọ máa ṣe rere ìṣó. My father said I should have. Èyí tí a wá yìí, ó jù mí lọ. The last one he said you be greater than me. Ó sì rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ṣe ṣe. Mi sì ní dalẹ̀ wọn títí I will not be him till get to go. Torí pé mo mọ̀ pé mi bàbá mi máa gùn because my father will give them and the life of the person will be if you are going to have longevity of life put your hands together for the lord ìgbà wo bàbá dé sórí. give me mercy yọ̀ǹda àánú tí kì í tán fún mi láyé yọ̀ǹda àánú tí kì í tán fún mi. ẹ̀yin kò àtìríjú ọlọ́run tí bàbá mi bá ti wá tí owó tẹ́ rí ẹ gbà ẹ gbowó fún bàbá. tó ṣe é ṣe tó bá láwọn èèyàn pé wọ́n máa lọ kúnlẹ̀ kí wọ́n máa lọ fún ọ lówó. if it is possible let people know that. tí ìpín yín ọba change ẹ má pè mí wò lé mi. if your life does not change don't come. ìdí nìyẹn kò sí program tó le tí mi pè bàbá sí. there is no powerful program that I don't invite baba ẹlòmíràn ní bàbá o ti bá bàbá rẹ jẹ́ mọ́ bàá o jẹ́ o ọba jẹ́ o n ò rí bàbá Adébóyè gbé ni o torí pé ògo ní gbogbo dìde it is glory that ògo lè débi kankan if you hate glory you cannot get to the top ọba ti ń fọ́nká fún wọn when you spread ọmọ dalagbara if you give out you become pound mo kí gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run I greet all the people of God ẹ ṣé púpọ̀ thank you very much mo dúpẹ́ gan thank you ẹ ṣé thank you. ẹ má bínú bí n bá ti ṣe ọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bí ọmọdé o. if I have spoken wrongly. Jésù ni alágbára ẹ ṣé bá mi Jésù tóbi ẹ má wọ ẹ wá gbà ẹ jẹ́ máa lọ <laughs> ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ kí bàbá mi gbàdúrà fún mi ṣáà o. gbogbo ẹ̀ jáde dúró. Let everybody rise up. Gbogbo ẹja dìde. Let everybody rise up. Gbogbo ènìyàn ẹja dìde dúró. Let everybody rise up. Ẹ jẹ́ ká nà ọ́ sí bàbá. Let us stretch our hand to bàbá. Ẹ̀ẹ́ the beauty the presence of God, yí wọn ká ìjáde wọn ìwọlé wọn kí ẹ̀mọ́ kó máa ṣáájú wọn bíbélì wípé iná ṣáájú olúwa sì the Lord and the rú kí the fire of the Lord wọn kí before. ṣáájú ìgbé wọn kí ó ṣáájú ìrìnàjò ayé wọn kí agbára ọlọ́run kó dàlú wọn aya ọmọ iṣẹ́ ìránṣẹ́ náà kó máa dàgbà sí ẹgbẹ́ òsèlú bá mi sọ́dọ̀ àdúrà bẹ́ẹ̀ ẹjọ ẹ bá mi gbà á ayérayé olódùmarè ó dọwọ́ rẹ ikọ̀ rẹ ìránṣẹ́ rẹ ìníjùra fi wọ́n lé yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí agbára ọ̀tún mi sọ̀tọ̀ àṣẹ ọ̀tún àtàwọn àtàyè àtọmọ gbogbo àwọn tó ń dìde tó ń ràn wọ́n lọ́wọ́ kẹlẹ́rẹ́ kó bẹ̀sí ràn wọ́n lọ́wọ́ kí ìjọ́nà kó máa tẹ̀síwájú iṣẹ́ kó máa tẹ̀síwájú ìwàlẹ́ ọlọ́run kó máa tẹ̀síwájú nínú ayé yín ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ kú àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jesus mighty name. bàbá wa àgbà. Bàbá Mósè Ọlágúndúlọ, let my glory outshine Prophet Moses Ọlágúndúlọ's glory. Lọ sọ́dọ̀ èèyàn méjìlá. To twelve people. Ògo mi jẹ́ ó búyọ ojú ti abíára lọ. Let my glory outshine Bàbá Abíára's glory. Let my glory outshine Bàbá Ọlágúndúlọ. Bàbá Adébóyè, Bàbá Oyèdèkò, Bàbá Mountain ìdè lọ sọ fún èèyàn méjìlá bẹ́ẹ̀. Let the glory of my life have shined down in the name of Jesus. Gbogbo mi Ó rìnrìn rìn lọ ni. Sunday kiri. Move from where you are. Wọ́n dá fún ọ níṣẹ́jú mẹ́ta péré sí. Let me give you three more minutes. Lọ sọ fẹ́yìn méjìlá. To twelve people again. Olúwa jẹ́ kó gùn mi orí bí o. Let my glory shine like sun. Jẹ́ kó gùn mi orí bí o. Let my glory shine like sun. Let my glory shine like sun. Let my glory shine like sun. wá sọwọ́ yín pọ̀. Now join your hands together. Ẹ sọwọ́ yín pọ̀. Join your hands together with someone. Bẹ́ẹ̀ni yín sì ní ìbùbù amọ̀dúnyè. Mary sì tẹ̀ kékú. A rí yín sí bíbí. mo bí Anabu kiri isidi bubu bi amọ Yusu bibi ngeri Yusu bi bibi riyi. kiri isibi bubu bi abi oyusu bibi ariyu ebibi yusi bi amọ nkekeke igu amọ. Rari ebibi ki yusu bi abibi yi. Bibi kekeke bubu biri ni amu yusu bebe keyi side ibebe. Gbèyí sí bíbí mọ̀yì mọ̀yì akí mọ bí sí ìbèrè ìrere yìí. Mọ mi bí sí ibè, mọ rí yìí sí bàbá òre yẹsẹ́wó kéèkì Yusuf bèbèrè èyí ni tí Olúwa bá yín sọ. Thus says the Lord. Èmi ni àjíǹde àti ìyè. I am the life and resurrection. Èmi ni Alpha àti Omega. And the Alpha and the Omega. Èmi ni ìpilẹ̀ṣẹ̀ àti òpin. The beginning and the end. Mo wà lórí òkè yìí. I am here on this mountain. Inú wa pẹ̀lú ìránṣẹ́ mi. I am with my servant èmi ni mo dá ọwọ́ lé. I am the one that lay my hands upon him. Olúwa pẹ̀lú ẹ̀. And I'm with him. Olúwa àwọn ogun wí. Says the Lord of hosts. Mo fi ẹnu ẹ̀ ṣàṣẹ. I put authority in his mouth. Àdúrà tó gbà fún yín lónìí. The prayer I prayed for you today. Ó ti rí gan nìyẹn. Amen. That is it. Olúwa àwọn ọmọ ogun wí. Says the Lord of hosts. Kẹ́lí yìí sí bí mi bí. Ń gbẹ̀bẹ̀ bọ̀lọ̀ tí kì í àkàpọ̀ yóò sòdì báyìí ni olúwa wí. thus says the lord of hosts. gbogbo ẹ̀yin tí ó wà ní abẹ́ ìpàdé yìí. those of us under this country and you received the anointing. ẹ̀mí mọ́ wípé ẹ fi ayọ̀ la ọdún yìí já. we shall end the year in joy. kọ́bí sídìí bòdì agbábọ̀lì. nígbà tí ọdún yẹn bá kù ọjọ́ méje. when we have seven days to the end of the year gbogbo ọjọ́ yẹn lẹ́fìn ní àdúrà àtàwẹ̀ àtọ̀sán àtòru. you have fasting and prayer then day and night prayers. nígbà náà ni olúwa àwọn ọmọ ogun yóò ká ẹ ní ìdààmú kò níwájú yín ní ìdààmú ní ọdún tuntun. then the lord of course will roll off the night of poverty in our lives. ẹ ṣòwò pọ̀ ká mọ̀ sí rẹ̀ ń kẹ́jú sùn. join your hands together. lábíjú máa wò ẹ wá porúkọ Jésù gbọ́ ètò ògùn yín bá fẹ́ ga ni kì ṣe gbogbo èèyàn o. Call the name of Jesus. Ẹ wò mí. to go high. Ẹ lajú yín kẹ́ wò mí. open your eyes and look at me. Mi ì sọ I'm neither God nor an angel. Ṣùgbọ́n But I know that the Lord is with me. Ọlọ́run tó wà That was with Moses and Elijah is with me. Let our Lord should bless mama will tell the children uh, be, careful, be careful, be careful, ẹ̀sùn wọn yín pọ̀. join your hands together. ẹ wá ké lóhùn gbogbo ẹ tó gbogbo rẹ bá fẹ́ ga ni o. and only those that want to go to the higher level call the name of Jesus Christ. nígbà méje. seven times. agbára ẹ̀jẹ̀ Jésù gbà méje. the power is Lord seven times kí ògo ìránṣẹ́ tó bọ̀ ga sí. that the glory in his life will continue to boom. gbogbo rẹ̀ kó tó bọ̀ mọ́ that the glory in his life will continue to boom. ọlọ́run ló gbàdúrà fún. It was the Lord that prayed for him. Látẹnu mi kì í ṣe mi lọ fún lágbára. Through me, I wasn't the one that gave him the power. Nítorí ó rẹra ìsílẹ̀ bẹ́ẹ̀. Because he humbled himself so much. Ọlọ́run ṣe wà pẹ̀lú ẹ̀. That is why the Lord is with him. Ó dẹ̀ ṣe rí yẹn kò dájú ẹ̀gànjọ́ oúnjẹ. He will never eat his food alone. Daniel can know He never spent the money. He, you for me. he has bought a car for me. He bought the first one, bought the second one. Bought built a house for me in Abuja. The people in Abuja said, wanted Baba to come. He said, until you build house for Baba. And I have a house in Abuja. When we ask something from you, we are not a beggar. We are not beggars at all ọlọ́run kan the lord just wants to help you. i am telling you. mo sọ òtítọ́ fún ọ. hallelujah. hallelujah. ẹ ò ké dáadáa. you are not shouting. owó tó ń béèrè lọ́wọ́ yín yẹn. that amount of money that. ọlọ́run mú ọ mú òṣì kó nù ayé. the lord just wants to remove property from your life. hallelujah. ẹ ò ké dáadáa. ẹ kẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ lọ. hallelujah. òkè àánú bù síbẹ̀ yẹn. that's o ti ń kọ́ ilé mi níbẹ̀. I have my own house there. tí bá wọ bẹ̀. if I go there. bóyá ọjọ́ bóyá ọjọ́ mọ́kànlélógún bóyá ogójì ọjọ́ ní wà. if I like twenty one days forty days I will be here I have a place to stay. àwọn ọmọ ọlọ́run náà ṣe wà níbi tá a bá ní kan ṣe wò tá a bá ní kan ṣe nǹkan hmm. wọ́n á dẹ̀ ṣe we have children family of God here. family gbogbo àga tẹ́bi jókòó yẹn ló and the family is here all the chairs. lóṣù lọ́dún ọkọjá yẹn. Uh, last year. church yẹn. that church. family kan ló kún àní yé sọ. just a family painted the whole building. So when we make a request first, we'll never go. The, the way you pray, it's will call it be a That the glory in His life will not go dim. That will continue to go go higher and higher and higher and higher and higher and higher and higher. it will definitely be like that because he never spend his money alone at times i would just see a lot oh and not just something small. torí náà. Therefore, name of Jesus seven times, the pioneer's Lord seven times, that the glory would never go deep, and it will continue to go higher and higher. ṣe ẹ lè ṣe. can you do that. ẹ gbọ́wọ́ sókè. lift up your hands. ẹ korúkọ Jésù ẹ gbàdúrà. the name of Jesus I pray. ṣe olúwa wa kò sí nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ orí òkè yẹn ó pè mí. When they started the mountain newly he invited me. lọ́dẹ̀ wá sọ fún mi pé ibi tí gbogbo ayé ò mọ̀ wá ni. He said where. olùwọ́dọ̀ọ́dọ́ dẹ̀ ń change. Everybody. Eh? ó lágbára sà ó lágbára kọjá bẹ́ẹ̀. So mighty. Neither God nor an angel. Ọlọ́run ló pè mí. God called me. ó kù ọdún kan àtijọ́ díẹ̀ kó pé ọgọ́ta ọdún. just a year and few days. lọ́lọ́run bá ní kí n sọ fún ọ kó ṣe ni kó ṣe. whatever the Lord tells me directs me to tell you to do you better do it. bá a gbọ́ mi kan wá. bóyá ṣé tìké máa mọ yòṣò olúwa ní ohun tó ń fún yín lónìí báyìí. God said what he has given you today ẹ ó mọ bu náírà bẹ́ẹ̀ ní bomi. amen you go draw naira as if you are drawing money water. mo ń gbọ́ nǹkan báyìí létí mi. and I hear this voice. ọdọ ọdọ ọdún méjì nísìnyí. about two years ago. mo ní olúwa sọ fún mi pé. and the Lord tell, told me. kí àwọn kókó fún un ní one thousand dollar five hundred dollars. she gave five hundred dollars one thousand dollars. ọmọkùnrin kan sì wà ń bẹ́ẹ̀. And the young man was there that brought five hundred dollars. And the angel of the Lord was with me. wọ́n ní lóòótọ́ ní yóò sì mú ogun dọ́là bẹ́ẹ̀ ní bomi. and he said truly he would draw money as if he in water. ó dẹ̀ rí bẹ́ẹ̀. and it was so. hallelujah. hallelujah. ẹ ò ké dáadáa. hallelujah. ẹ ò ké dáadáa. hallelujah. lábẹ́ lábẹ́ anointing tó ga tó sọ̀kalẹ̀ lálẹ́ under a powerful anointing that, that was draw dollars as if it's drawing water. five hundred dollars. five hundred. I am in dollars swimming in dollars. ìyá bá ti wà nínú ẹ̀mí mímọ́ inú oríṣiríṣi owó ló wà. if you are in the holy spirit then you swim in any type of currency. mo ṣúre fọmọ mi ni mo ní àwọn àbò dọ́là àmọ́ àbò pounds àmọ́ àbò. I pray for my son that he will draw dollars draw pounds sterling draw euro. kéyù súbì agbábẹ́ dédé ń gẹ̀bọ̀ orí náà kẹ́yù torí pé o tẹ̀lé Jésù Olúwa o dẹ̀ o dẹ̀ respect àgbàlagbà o dẹ̀ dáná kan jó ń jẹrẹ ẹnìkan kì í bá omi ṣọ̀tá bí òjò bá ti rọ̀ á perúgbìn jáde mo dó lórúkọ ọlọ́run Abraham ọlọ́run Isaac ọlọ́run Jacob ọlọ́run David ọlọ́run Mose ọlọ́run Elijah agbára ọlọ́run kò ní fi ọ sílẹ̀. lórúkọ bàbá wa máa ràn bí òòrùn lórúkọ ọmọ wa máa ràn bí òòrùn lórúkọ ẹ̀mí mọ́ wa máa ràn bí òòrùn ọdún bá ràn ọ́ lọ́wọ́ kó ló ràn ọ́ lọ́wọ́ ọdún bá ta ọ́ lọ́rẹ kó ló ta ọ́ lọ́rẹ ọdún bá bùkún fún ọ kó ló bùkún fún ẹ̀yin ọmọ wòlíì tẹ́ bá wòlíì rẹ̀ kéè sára o sons of prophets that move with the sons prophets you better be careful. ìyẹn lè bá wò ní ìrìnkáyé ẹ̀ dáa. you might move the prophets and live a prosperous life. ìyẹn lè bá wò ní ìrìnkáyé ẹ̀ ó bàjẹ́. and it might be the other way round. lágúnjú larùn rẹ. rẹsẹ̀ kò bòyí sí àyà sa ibodò sí tasẹ́tasẹ́ lára sán bá àrà bá ti sán tòun àti náà ni torí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún ọ ò dájẹ́ láti sin lọ àṣẹ rẹ kó dọ̀tun. láti òní lọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ gbogbo tó o bá sọ gbogbo ọ̀run mọ́ fàṣẹ́sì isetekebo yosodi. bíbà oníhù àìlò àjù éèkù pa. láti onílọ ìgbà kẹta ní tasẹ́tasẹ́ lára sán gbogbo wọn bá fẹ́ rìn ewì fún àwọn ènìyàn gbogbo ọ̀run wọn fàṣẹ sí i ti rí bẹ́ẹ̀ wá dìde dúró. rise to your feet. Sir òun àkọ́kọ́ fi àsẹyìn súre fún àwọn èyí pàápàá ó ṣèké boyosù nípa bá nínú ọkọ bẹyì sẹ gbẹ bẹẹ bẹẹ bọyọ sọbọ mímẹyìn ẹkọtọ ọkọ bọyọ sẹtẹ kúrò náà mọyì sí i ìwọ tó gbóhùn ọlọ́run gbọ́ yẹn náà kọ́kọ́ máa súre fún tó you that believe in the voice of the Lord and you want to draw dollars if you're drawing money that's the first set of people that is. fún mi ní ìwé yẹn fún mi ní àkáǹtì yẹn wàá kàn gbà á tó bá di ìrọ̀lẹ́ láago márùn-ún mo fẹ́ ro oúnjẹ fún àwọn èèyàn. by five today I want to bless people gẹ́gẹ́ bí ìṣe abẹ́ àlùbáàbà if you bless me you are blessed yourself. if you are one of those that will draw dollar if you drawing water. you have been blessed that you draw dollars if you drawing. táyé kó tó di oṣù kẹfà ọdún tó ń bọ̀. if your life is not renewed. kó sọ pé ọlọ́run kọ́ ló ń rún níṣẹ́. and you say the Lord has not promised nípa mo máa bu owó náà fi ṣayé. because kì í ṣe owó. leave this world enjoy the world with money. owó náà fi ṣayé. enjoy the world with money. ìwọ tó fẹ́ mọ̀ bu dọ́là bẹ́ẹ̀ ní bomi. those of you that want to draw dollar. five hundred ni one thousand five hundred two fifty. two fifty one hundred fifty wà á dẹ̀ wá mu lẹ́yìn ìgbà tó bá ti gbàdúrà fún ọ tán akọ agbàdúrà àṣẹyìn àkọ́kọ́ lò ó pé gbá ọ tó mọ dọ́là bẹ́ẹ̀ ni gbogbo yín pátá kọ́kọ́kọ́ gbà àṣẹyìn kó tó lọ sí church yẹn ibi lọ́ọ́ ti kọ́kọ́ máa lò àlejò ọ̀nà hallelujah hallelujah ẹ dìde rise to your feet ẹ tẹ́wọ́ àdúrà. and stretch out your hands for prayers. ẹ dáadáa. stretch it out properly. ẹlòmíràn a máa òye kéwìn kóun fi one thousand dollars sílẹ̀ ọ̀rọ̀ àwọn tó ti kú. Hmm. táwọn mú kankan lọ ẹ àfihàn wọn. mo rí tó le jù ọjọ́ kìí ké tó yọ tó bá rí bẹ́ẹ̀ ọjọ́ kìíní nira pé ẹ̀yìn ayé wọn ọmọ lè yọ á sì yọwọ́ ayé á sì máa bá nájà tó bá rí bẹ́ẹ̀ láti ṣe rere láyé láti gòkè ara ò tún ní ọmọ ẹnìkan wá lè sàmì tó le àwọn èèyàn tí bàbá pè yẹn wọ́n sì yẹ kí ẹ máa ti sáré wá mú kínní yìí o kọ́ ọ máa sáré bọ̀ bí mo ṣe ń gbàdúrà yìí kí àṣẹ yẹn kàn wọnú ara rẹ tó bá rí bẹ́ẹ̀. bọ́jọ́ ti lọ gbogbo ẹ̀dá alàyè ní bá nájà ọjà àgbáyé tọ́lọ̀ wọn bọ̀ ọ̀nà ayọ̀ǹdẹ̀ sí ayé ẹ̀. àṣẹ́ni bọ́lúwa ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ ọwọ́ kì í ẹnu lórúkọ Jésù òtún ayé ẹ̀ mọ́. Aba aba gadi bùbárí àdìkàpá tí omi bá ti rọ̀ látòkè gbogbo orúgbìn tá a fi pamọ́ a sì jáde ọ̀dà agbára ẹ̀mí mímọ́ kó fa orí rẹ̀ sókè. ó láti òní lọ ogun adánidúró parẹ́ lórí rẹ̀. Almighty ọwọ́ tó pàdé lára rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ tá a bá tún ọ ká ní ìsọ Bábélì madikumba ẹ gòkè màmá ẹ wá mú tẹ fẹ́ mú nàbáàní kàtà ẹ má wò ẹ gòkè wá bá rí bẹ́ẹ̀ ọwọ́ kì í ṣìnà ẹnu tó o bá lè sàmì tó o fò sókè o ò tún ṣìnà rí ayé wa. òǹbínú olóògbà tó bá rí bẹ́ẹ̀ bólúwa ti ń bẹ tẹ bọ́ọ̀ bá di títọ́ bá ti gbòkèlè tó fi rún bẹ ẹnu rẹ ní bọ̀ láti òní lọ aláàánú ò tó wá ọmọ mo lo àṣẹ náà pé lọ ṣe rere ntìran àrí ọ̀dá ṣe rí láyé ẹ káre màmá yẹn ẹ káre bàbá yẹn ó sì kọkùnrin márùn-ún o ọkọkùnrin márùn-ún tó yẹ ọ wá ṣe tí bàbá ní ṣe mo sọ kíní kan fún àwọn ènìyàn ẹni ọba lè di dìndìnrín ló lè jèrè wòlíì bí ọba jẹ́ wípé bàbá àgbà kí ni à ń porúkọ rẹ̀ èlíjà àti èlísà àti èlísà ọ̀bá ní dìndìn lábẹ́ èlísà agbe agbára yẹn lọ ọ̀run nẹ́ẹ̀mí dínkùbà ẹjọ́ ẹ náà wọ́n fọ́lọ́ ńlá kókó ìwàhálà wà ta kò sì ní kàn ọ́ tó bá rí bẹ́ẹ̀ lórúkọ Jésù kọ́kọ́rọ́ ire tó sọnù náà rán rẹ rèé tó bá lè sàmì méje tó le tó bá lè ju tẹ̀gbẹ́ rẹ lọ́dọ̀ lánàá ọ kọ́kọ́rọ́ ire tó sọnù náà rán rẹ lọ́jọ́ pípẹ́ ayọ̀dẹ̀ fún Ọlọ́run. sáré gòkè sáré gòkè n'abuku pinabaha ẹlẹbi kú bíbáka làsìlà bébé luka àwọn tí ọ̀ràn ló wà bí o ṣé kí n sọ kó o kú kí n máa lọ ṣé n sọ ògbó tó ti sọnù má ìran rẹ lọ́wọ́ tí ń lọ bí ìran kẹwàá tó ṣìlẹ̀ ń jẹ sọ ò ní ìran ró sá sọ ní ìran ró máa pẹ́ mi ní ìran ró ọlọ́run abíára mi ní náró ọlọ́run adébóyè mi ní náró ọlọ́run àpọ́sù ayọ̀ mi ní náró ọlọ́run mọ́sẹ̀ mi ní náró ọ̀dára ògo tó sọnù lóòrán rẹ tó o bá lè sàmì kan fáyà kan lórúkọ Jésù gbàá. àmín àlejò àlejò yá àpò tó ti jáde kò ní pẹ́. àmín. kí a tó máa lọ ẹ gbé bàbá àdúrà ó máa gbá ọ̀rọ̀ sí orí òkè àánú lọ ó lọ láago mẹ́ta gééré. You will go to the mountain and at 3 a.m. wọ́n máa gbé ọrẹ yẹn sókè. and you lift up the offering. wọ́n sì gbàdúrà fáwọn ènìyàn. and you pray for people. wọ́n gbàdúrà fún wọn. you will pray for them. olúwa ti wí ni. that's what the Lord says. ẹni tó bá fẹ́ ni máì tí lọ máì tí lọ. don't leave yet. mo fẹ́ ká sìn yẹn ní ìṣẹ́jú méjì péré tó bá fẹ́. I want us to do that within two minutes. tó bá fẹ́. Drop your offering for him. The last time I visited the place, I wanted to say I don't want money. Because it was so much gbogbo àwọn èèyàn ló fẹ́ bless mi. everybody wanted to bless me. àwọn angẹ́lì sí àwọn angẹ́lì tó yí mú ká sì fọwọ́ kàn wọ́n lórí. and the angels that work are working with me were touching them. ẹnìkan ò fowó ẹ bá fẹ́ fi mọ́. if you don't want to drop your money go with your money go with your money. dọ́là yẹn ní ìsìn tó bá fẹ́ fi if you don't want to drop the dollar. ọ̀tọ̀ bá dẹ̀ fi wá dẹ̀ rí. you will just see. ẹ wo wọ́n ti lọ mọ̀ mi.